Ekrɔlɛ oo, ɛkrɔlɛ, ɛkrɔlɛ, ɛkrɔlɛ oo. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé bọ̀ ẹ bá wa máa pín ètò yìí. Ẹkrọlẹ oo. Oh, I'm supposed to. Anyways, ẹkrọlẹ gbogbo ilé o. Mm-hmm. Welcome, my brother. You're the first person in, Adex. Welcome, welcome. Ẹ kúrọ̀lẹ́ Oh <laughs> Òye. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé o, ṣàlàfíà lẹ wà o. Ẹ bá wa pín. Adex, you've not been sharing my show these days. What What a guan. a guan, my brother, have I offended you? <laughs> or oh, you don't want to share religious matters. I do understand. Ẹ kúrò lẹ́ kúrò lẹ́ gbogbo lé o. Ẹ kúrò lẹ́ o. A kọ síbẹ̀ a ní kí this Fulani man, àlè Fulani a ní kó stop àti máa kọ́ àwọn ọmọ wa ní nǹkan tí ò ní ṣe àǹfààní fún wọn tí bàbá Fẹlá pè ní nonsense. I will be sharing it. Ah, okay. Thank you. Uh, maybe I be, I've not just checked your timeline. A ní kó yẹ kọ́ àwọn ọmọ wa ní ìkọkúkọ tí ò ní wúlò fún wọn. Mo rántí pé sometimes ago, ah, àwọn èèyàn ń dìbètì pé reason tí education Africa ṣe ń you know, tí ò ṣe meet up pẹ̀lú standard yẹn ò meet up pẹ̀lú international standard ni pé àwọn nǹkan tí wọ́n ń wọn ò make sense. like pé kan máa sọ pé where was Queen Elizabeth born? Uh, what is the capital of, uh, of London? ipe gbogbo àwọn nǹkan yẹn ko. they are just nonsense education education tí ò lè fún wọn ní any good qualification and this was the reason tó sọ many Nigerian graduates many Nigerian students one were marketable and I believe they have removed all those things they have stopped all that kind of uh, teaching but that is nǹkan tí wọ́n yọ kúrò yẹn tí wọ́n ní kí wọ́n máa ṣe mọ́ yẹn ìyẹn gangan làlùfọ̀lá nífẹ̀ẹ́ wa máa teach àwọn ọmọ and we think it's wrong ó tún ń kọ́ wọn ní àwọn nǹkan yẹn náà sef kò ń ṣe pé maybe ó ń kọ́ wọn nídìí kò kò mọ nǹkan tó ń kọ́ wọn you know like eh, ìgbà tó máa tó máa sọ̀rọ̀ tó máa fi àmì sí èdè tó pè he was given a wrong army. kò yé yín let us look into the nonsense he did and then we will, we will ask ourselves ṣé nǹkan tí àwọn àǹfà yìí tó ń kọyàn ṣé nǹkan tó make sense ni should it continue to go like that is that the kind of education we want our kids to have what is kí ló kan Yorùbá pẹ̀lú ẹni tó jẹ́ cousin ni Mohammed kí náà fẹ́ fi ṣe irú education wo nìyẹn fẹ́ fún wọn please don't flag this show wọ́n ti ń flag wẹ́bà máa tẹ love and like non-stop don't flag this show. Stop flagging this show. Facebook, please stop the flagging. Alfulani, stop flagging my show. Stop flagging my program. If you don't want to watch it, go away. Stop flagging my ko flag ko pe ko wa eyan I will continue doing what I'm doing. You don't even know me. Stop flagging my show. Stop the flagging. Stop the flagging. Let people enjoy this show. Welcome, Mr. Officer. Welcome, Sister Oluwayemisi. I greet everybody dear. Mr. James Bankole Akabo. Stop flagging the show. Let people who wants to watch, watch. If you don't want to watch, you go. Don't flag my show. Facebook, stop the flagging. I'm actually show you either you like it or not. tó bá lọ mistakenly gbé wa jáde à mistakenly padà wá do you understand don't even don't even try that one nonsense with us so Alufulani ṣe ṣó kan tó sọ pé òun òun eh, welcome Mr um, Adegbuyi ẹ káàbọ̀ Ahmed Olúbùsọ́lá welcome so ẹ bá máa tẹ love and like ò bá ìtẹ̀jà wa mẹ́ta láwọn ẹ̀ ẹ ká máa ẹ jẹ́ ká máa tẹ love and like because I know wípé ó mọ̀ pé òun ti goof á dẹ̀ fẹ́ bá a fẹ́ a fẹ́ rán àwọn ajá ìsìta kan wá kan wá flag ni ẹ má ẹ má yẹ ká fún wọn ní chance yẹn you can't be teaching our kids rubbish and you think we should we should allow you to continue we don't want that we want you to teach them something like mathematics bí wọ́n ṣe solve mathematical uh, you know, equations la fẹ́ kọ́ ẹ teach àwọn èèyàn wa ẹ má teach wọn when was Kaaba built it's of no use a fẹ́ mọ ìgbà tán tán bí òdi kaaba mo fẹ́ fún neighbor mi ní packet packet one minute please. Yeah, one minute, one minute. Mo bá gba kíní. Ọwọ́ post. That one, right? Okay. You're welcome. Please help me with the date. Okay. Yeah, please. Thank you. I'm actually get the. for you. ẹ má bínú o mm, mo bá neighbor mi gba eh, kíní ẹlẹ́ni so asking you know teaching children wípé who was the firstborn of Muhammad kò give any you know kò ń ṣe education ta fẹ́ asking our people wípé what is the capital of Riyadh kò ń ṣe education ta fẹ́ and these are the kind of education these so-called afa are teaching our children we don't want it we don't want it ẹ wá kọ́ wọn ní mathematics ẹ kọ́ wọn ní physics ẹ kọ́ wọn ní chemistry nǹkan tá a fẹ́ if you want to teach them about history let them know their own history first wọn ò lè sọ pé wọ́n stop history ní eh, Nàìjíríà you know can you have a máa mọ history ìlú knowing the first cousin of Mohammed tẹ́ bá fẹ́ lọ tẹ́ bá fẹ́ eh, you know does not uh, it will not give you anything teach them how to write application forms i mean how to fill application forms teach them how to, you know, how to write, uh, how to, to write something like letters because some people don't even know how to write letters. Teach them how, what to, they should put in essay if they want to write essay. Teach them how to uh, give first aid in uh, in case of uh, emergency. want what tẹ́ gbọ́dọ̀ máa teach one year. You can't be teaching them who is the who is the mother of uh, of uh, Ibrahim. Kò sí nǹkan kan tó kàn wá gbogbo nǹkan ọ̀gbọ̀n ẹni tí ò tí ì mọ ẹni tó jẹ́ great grandmother lẹ́yìn ló ń teach ní ẹyin eh, the mother of Ibrahim. Ẹ yẹ ká wo fídíò tí Alufulani ṣe yẹn. We think they are teachers that are teaching our children nonsense and we don't want it. Yes, how to write a speech bẹ́ẹ̀ ni teach them that don't teach them rubbish. Ẹ̀yin àfa ilẹ̀ Yorùbá ẹ̀ ń kó àwọn ọmọ níkọ̀ọ́kùkọ̀ọ́ and gbogbo àwọn nǹkan tẹ́ ń kọ́ wọn yẹn ẹ ó máa at the end of it ó turn up ó turn out to be hate on themselves ni we don't want such rubbish. so ẹ jẹ́ ká wo nọ́nsẹ̀nsì tí tíṣà eléyìí ń kọ́ àwọn ọmọ wa. wọ́n Hello, ọ̀yọ́ mà tó wọlé o. <laughs> ayé ká bọ́. abata ilato Ọ̀yọ́ again. asalaamu aleykum sir. aleykum salam Ọ̀yọ́ yìí náà torí o Ọ̀yọ́ àdúgbò wo lọyọ ọlẹ yìí o. ìwọ hmm. rò ta. ìwọ rò nìbàdàn. bẹ́ẹ̀ni sir. Allahu Akbar tó a níṣe tí yín náà lọ́tọ̀ who was the first cousin of prophet muhammad sallallahu alayhi wa sallam. Abdullahi ibn uh, ibn Abbas. Abdullahi ibn Abbas. Only who is the first uh, cousin of uh, of uh, Muhammad? That one's Abdullah Bulaba or Abdullah uh, or, or Abdullah Bala Blue. I don't know what <laughs> that one is saying. But kíni kíni ẹ̀kọ́ tí yẹn kọ́ wa? Kí For instance, since you want tí wọ́n this election you want be bi Obi pé if you become the president of Nigeria. No, wọ́n bi pé why do you think we should vote you? Why do you want to become the president of Nigeria? What should people expect? This guy does not know how to answer the question. It's a very simple question, but Obi could not answer it. I want to bẹ́ẹ̀ yẹn matter ni you know, See, ìgbésí ayé Alufulani and co should be teaching people things like that. How to shamo. Like you want to write a letter, for instance. in tó máa contain need the first paragraph. in tó máa need the second paragraph. If there is a third paragraph, in tó máa wà Structure manwa from things like that. Let Alufulani be teaching our children that. Not uh, who is a Balablu and who is a cousin of Muhammad. It's not going to pay us. We are not Arabs to want to know all that. Ìgbà won't call ní education yẹn ní Nigeria about uh, when was uh, England founded it has no meaning to us and people complained about it who was the man that wrote the Bible And when you go against it let me pick this call coming please why can't you people call uh, on WhatsApp oga please can you call on WhatsApp hello. ẹjọ́ ẹ pè lórí whatsapp yeah thank you ẹjọ́ ẹni tó bá fẹ́ pè ẹ má bínú o ẹ bá wa pè sórí whatsapp so that because lórí kíní kò ní kò ní um, kò ní loud àwọn èèyàn ò ní gbọ́ mo dẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́ anybody tó bá pè wọlé mo ń bọ̀ o ẹ má bínú. a fẹ́ kí wọ́n máa ṣe nǹkan tó máa borí àwọn èèyàn wa jẹ́ a fẹ́ kán fún àwọn ọmọ wa ní wrong education all these afa coming only to to be teaching our people this nonsense it must stop You can't continue like that we want uh, children that will go to school pass out with flying colors people that will be bold to face their uh, you know, peers tí wọ́n lè sọ̀rọ̀ níta gbangba kò ń ṣe ọmọ tí tí ẹ máa máa kọ́ ní you second class human being or even third class human being to àwọn Arab àbí àwọn òyìnbó we don't want such teaching they need to stop it. Abdullahi ibn Abbas first cousin anabi nìyẹn na Abdullahi ibn Abbas báwo ni ẹ ṣe pè wá báwo akbar. Chetty, Chetty, really nonsense It wọ́n kọ́ cover Because that person now, over more. mọ cousin uh, Mohammed, òun ni Allah, òun praise the Lord. It's like people are not even getting what I'm saying. People don't understand, understand that this, this thing is really unnecessary. This kind of teaching. èèyàn mọ̀ nísìnyí pé Abdullahi Mudaba òun ni cousin eh, òun eh, ni cousin Muhammad for that reason you are praising the Lord irú irú irú life wo nìyẹn irú mindset irú nonsense wo nìyẹn. We don't want these people, you know, we don't want them to teach our children they sherry ayé ó ń yí people want to learn things that will be beneficial to them not this kind of nonsense not this kind of nonsense even want to ti Saudi Arabia gan àwọn tí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n sọ pé àwọn nonsense yìí ti wá wọ́n ń rán àwọn ọmọ wọn lọ sí America to learn something more wọ́n rán àwọn ọmọ wọn lọ sí Amẹ́ríkà láti learn kí ló dé tí àwọn tó sọ pé àwọn ní òye àwọn tí wọ́n ní influence lórí uh, social media why can they not use that influence to teach our children you know good thing The what they do is they come and be sharing money just because they want people to see them as a good thing as as good people making people you know uh worthless making people useless. Because a lot of people will glue sorry platform where because they will be expecting him to always want to give money out, making people lazy. One lazy physically, one lazy mentally. We don't want we don't want such thing in Nigeria. We don't want we don't want it. Kọ́ máa kọ́ àwọn ọmọ wa ìṣe àti àṣà other countries táwọn ọmọ bá fẹ́ like some ní níbí báyìí for instance àwọn ọmọ máa ń lọ fún excursion so mo dẹ̀ mọ̀ pé most of àwọn ọmọ tí wọ́n ń wo àwọn nǹkan yìí they also go on excursion they can learn how you know another uh, another thing when they go on excursion but tó bá go on excursion gan kò ń ṣe pé àwọn máa bi wọ́n pé àwọn máa bi wọ́n question pé who is the cousin of eh, Muhammad who is the second wife of Muhammad that is of no use to anybody that is nonsense they shouldn't be teaching us that. ẹ̀yin pa eh, history ti yín rẹ́ ẹ̀ ń lọ kọ́ history ẹlòmíì kò dẹ̀ kí n ṣe history tó make sense kò ń ṣe history tó lè fi ṣiṣẹ́ even ní Saudi Arabia pé ẹ mọ cousin ni Mohammed gan ẹ lè fi ṣiṣẹ́ ń bẹ̀. àwọn tó wà ní kò ń ṣe gbogbo àwọn tó wà ní Saudi Arabia gan náà fẹ́ mọ anything nípa Mohammed because àwọn tó wà àwọn tó jẹ́ jù gan tó wà ní Jerusalem they don't even want to know anything about Jesus they don't even want to hear the the, the name of Jesus so why are you teaching us all this rubbish. Why are you teaching the youth all this rubbish? Maybe Alufulani should go to Futajalon and teach his people, his Fulani people, who is the mother of Muhammad. We don't want to know. Àbùrù ọ̀yọ́ kan ló dé yìí, kọ́ ló máa jẹ́ kó náà padà lulẹ̀ lójú ọ̀nà o. <laughs> Though, my second question. Hmm, ẹ máa gbọ́ o. What is the relationship between these two prophets? àwọn ànábì ọlọ́run méjì yìí hmm. relationship ló wà láàrin wọn Musa hmm. àti Harun. The same history in uh, in, in, in Bible eh, eh, Moses and Aaron Moses and Aaron. that is siblings ni wọ́n brothers ó ní wọ́n gbọ́dọ̀ tó fi fúnra rẹ̀ jàre látọ̀yọ̀. Can you imagine? Because eh. because that one now know who are. uh, who these two people are, Moses and Aaron. Praise the Lord. Kíni kíni ranu Kíni Praise the Lord. I know the name of I know I know where Jesus Christ was born. Hallelujah. What does that mean? What does that mean? kí ló dé tí ẹ ń ferment brain àwọn èèyàn kí ló dé tí ẹ ń dì ẹ ń jẹ́ kí brain àwọn youth yẹn dement why kí láǹfààní gbogbo nǹkan tí ó ń ṣe ń sìn kí láǹfààní ẹ̀ ẹ̀yin ò fẹ́ mọ̀ ẹ fẹ́ kọ́ àwọn ọmọ yẹn ní àwọn alákìkanjú ilẹ̀ Yorùbá ẹ ń kọ́ wọn ní alákìkanjú ilẹ̀ Yarubawa kí láǹfààní tẹ́ fẹ́ rí gbà bẹ́ẹ̀ <laughs> Oh, consistency <laughs> thank you. Um, uh, kí ló dé. kí láǹfààní tẹ fẹ́ rí gbà ń bẹ̀. alhamdulilayi. ya torí pé ó mọ aaron àná kínní. tó o bá gba ìbéèrè mi lẹ́yìn. ìbéèrè yẹn tó tóbi gan. látọ̀yọ́ hmm. màá fẹ́ bùn sí ẹ léṣe. ṣé ń gbọ́. pé tó bá fẹ́ wá kó ẹ̀bùn ẹ gan-an hmm. wàá gbé ọlọ́pàá bíi márùn-ún. ayé imagine wàá gbé amú tank mm-hmm. gbogbo ló máa gbé mm-hmm. tó number three question. Mm-hmm. anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo bíkíbi láti lè kírun tí òun ti bá wa káàkiri ibi wà. á lè kírun bẹ́ẹ̀ sórí kóòdì kóòdì kwẹ́sà àárọ̀ yìí nìyẹn o mm. ibì wà a kírun bẹ́ẹ̀. Hmm. name the places where we can observe salat. Hmm. wọ́n ti bọ̀ ẹ̀rí bọ́n ṣe ń borí èèyàn jẹ́ ibì kan wà tí a lè kírun bẹ́ẹ̀ tí wọ́n bá ń joke is a different because sometimes say I joke I speak English Yoruba and German and sometimes even French just for joking sake but you are teaching uh, the public for him now nǹkan tó ń ṣe nìyẹn ó sọ yorùbá ó sọ arab ó sọ uh, english name the places we can check. kinní kan salad. Yemi Leke ni what are the purpose and benefits of knowing anything about Muhammad and Jesus? It's just a waste of time. Exactly. It is a big waste of time. That is what, what I'm saying that Alufulani should teach our people you know something better tí ò bá lè teach wọn ní English tí ò lè teach wọn ní geography tí ò lè teach wọn ní chemistry physics or just uh, uh, social studies kó teach wọn ní Yorùbá kó teach wọn ní Yorùbá kó má teach wọn ní nonsense tó bá fẹ́ teach èèyàn ní nonsense kó lọ sí Futa Jalon tó ti wá kó lọ teach wọn ní nonsense kò sí àǹfààní kan tí mo tó fẹ́ fún mi or fún anybody tí ń bá mọ ẹni tí ó jẹ́ cousin ni Muhammed àǹfààní wo ló fẹ́ ṣe fún mi but tó bá fún mi ní equation mathematics kan àbí tó sọ pé òkè otílé bá ń jó irú ah, extinguisher tá lè lò tá bá fẹ́ paná pépà ń ká mọ the kind of extinguisher we can use tá bá fẹ́ pa iná epo ká mọ bí a ṣe lè pa iná epo all those things may, do, do make sense will make sense to anybody not coming out and be telling us that uh, who is the cousin of Muhammad, who is uh, who is the firstborn of Jesus. Why did uh, Jesus not marry? Why did he have only men around him? Why did Muhammad marry uh, you know uh, a nine years old girl and a sugar mommy? It does not make sense to me. kò kàn mí. yes first aid treatment at home kò kàn mí. knowing what where Muhammad was buried kò kàn mí because Muhammad go mọ ibi tí wọ́n bẹ̀rì so why tí mo fẹ́ mọ níbi tí wọ́n bẹ̀rì ẹni Muhammad family See, you don't need to press right. you don't like it you back off don't press right, and if it's a mistake You, you don't press it again. Because tọ́ bá ti porúkọ Mohammed ẹ fẹ́ kú ni. Ẹ lọ ọ̀la I am coming to play some voice note somebody sent to me. That person is working in Arab country. Kẹmọ bọ́n ṣe ń treat yín kẹmọ pé nonsense ni gbogbo nǹkan tí àwọn people yìí ń ṣe ní Nàìjíríà. I have asked for permission. The person said I can play it. Stop, stop you know, quenching in ignorance. ẹ má de adọ ẹ má di adọrun mòótọ́ gbogbo nǹkan tí wọ́n kọ yín yìí kò make sense kò make sense that is why some of our people dey come out they are not sellable tọ́n bá dé tọ́n bá dé ta tọ́n bá rí irú yín irú yín you know tó yẹ pé you can use your initiative these people cannot use their initiative ẹ máa wo most of these ẹ̀ṣálẹ̀ eh, àwọn tó máa ń gbé kinní sórí yìí they cannot use their initiative tọ́n bá ti wá ń bá yín ṣiṣẹ́ tí wọ́n rí pé ọ̀gá ńlá ìkíyín wọn ò ní understand pé it's because you know you can use your initiative you can observe very well you know when to do what to do and when not to do what not to do. wọ́n kàn conclude pé ọ̀gá ń bẹ ẹ̀sùn So, people like Alufulani should not teach us rubbish. They should not teach us rubbish. We say no to nonsense teaching. ó pọ̀ gan-an àwọn dákọ̀ méjì nú ẹ̀ tá a nábì sọ pé ẹ gbúdọ̀ kírun níbẹ̀. Ah! Ah! mumu. ó ti lọ. ìtẹ́. ẹ máa gbọ́ o. kí ló pé ìtẹ́. Mm-hmm. ìtẹ́ kí ló pè é. ìtẹ́. gbọ́ mi gbọ́ ọ̀yọ́ fatayi. Hmm, ní ìtẹ́ sà. ìtẹ́. graveyard. graveyard ìtẹ́ kì í kí ló ń jẹ́ ìtẹ́. ìtẹ́ ìtẹ́kọ̀ ìtẹ́ ọba ni. ìtẹ́ ṣẹ̀gbọ́n ó ní ìtẹ́. ìtẹ́ ìtẹ́ ìtẹ́ rèmi ìtẹ́ mhm. rèmi ìtẹ́ ní kì í ṣe ìtẹ́ ibẹ̀ láà ti gbọ́dọ̀ kírun àyè kírun ní gírẹ́fìlà káwá dún sórí sàárè káwá là ń kírun bí ọlọ́run tó fi fúnra rẹ̀. Allahu akbar. Mm-hmm. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì ń kọ́. so torí pé ìyẹn ti wá mọ ibi tí ò ti yẹ kí wọ́n ti kírun sìn ìyẹn ni reason tó ṣe fi Allah akbar sí sense wo ló make sense wo ló make And that word is not even iteoku. It's ite iteoku. It's not ite. Ibi tí wọ́n ń Graveyard is not ibi tí wọ́n ń So he's wrong. Ẹ̀yin kọ́ńkì Yorùbá tẹ gbọ́ kọ́ńkì Yorùbá tẹ wà ń bẹ̀. Ṣé ìtẹ́ òkú ni wọ́n ń pè bẹ̀ ni? Àbí ìtẹ́ òkú? in my own dialect ite òkú ni wọ́n ń not ite. oye yín sìn it is not called ite. kò mọ ọ̀rọ̀ tiẹ̀ but ó mọ history àwọn Arab ó pèrè ń Yorùbá ń sìn kò mọ tiẹ̀ ó mọ ti Arab ìtẹ́ òkú ni wọ́n ń pè é ìtẹ́ ni dòmí it's not ìtẹ́ it's not remi. So he should not be teaching, teaching us nonsense. a fẹ́ kí àwọn èèyàn máa kọ́ wa ní education tí ò make sense tí ò lè ràn wá lọ́wọ́ a fẹ́ a fẹ́. wọ́n fẹ́ kán fún wa ní education tó jẹ́ pé a lè fi yangàn one minute please àwọn education ta lè fi yangàn òun la fẹ́ kí wọ́n fún wa kò ń ṣe history ìlú onílùú kò ń ṣe history àwọn tí a mọ̀ rí tí a bá tán kò ń ṣe history tó yẹ pé kò lè gbé you know kò lè fún wa ní any rank tá bá go outside the country because torí pé ẹ mọ ibi tí wọ́n sin Muhammed sínsìn àbí ibi tí ẹni tó jẹ́ àbúrò Mohammed ń sìn ìyẹn kọ́ ni wọ́n fi fún yín ní iṣẹ́ even in that Saudi Arabia you don't get a job even with that in Saudi Arabia they will even be shocked pé kí ló kan ẹ̀kan history wa why are you concerned about uh, what we are doing. So these people should teach us what will be beneficial to us. They should not be teaching us all this nonsense history that has no benefit, that uh, will not be useful to us. They should not be teaching us that. They should be coming out to prove pé àwọn wúlò láwùjọ. Àwọn dẹ̀ fẹ́ contribute positively láwùjọ. Because he cannot believe wípé Muslim nìkan ló ń wò òun. Christians náà ń wò ó. Àwọn oníṣẹ̀ṣe ń wò ó. Àwọn tí ò believe in anything lọ́ṣà wà neutral wọ́n wò So he should teach social things like that. He should teach them. Not, not this. Kò lè sọ Facebook di ilé kéwú. Kò lè máa igbó iṣẹ́ rí àwọn that eh, eh, something pé èèyàn ti ẹ̀ ń pín owó kiri ní orí Facebook yẹn gan sẹ́fù. It does not uh, get as it be to my body. It get as it be for my body. They should not be systematically turning the youth to lazy people. They should let the youth know wípé iṣẹ́ ni oògùn iṣẹ́ not always coming. Ah, if you know the name of uh, the hundred names of Allah, we will give you 200 million naira. It shouldn't be like that. We don't want such things. Ah, good. Mm. And so? ah, kírun lórí Kaaba. Hmm. ṣé wọn mọ yẹn ni àwọn tí ó ń kọ́ ní nǹkan yẹn because what he is saying now should be in the in the in the Quran ṣé àwọn púpọ̀ yẹn ò ní Quran lọ́wọ́ ni ṣé wọn lè wọn lè wọnú Quran kọ́ mọ̀ pé àwọn gbọ́dọ̀ kírun nù Kaaba kí ló tẹ̀ ma gbé èèyàn yìí pé èèyàn lọ sí ìtẹ́ òkú lọ máa kírun àbí lọ máa gbàdúrà unless you want to pray for the dead so why will you leave your house if you are not going if you don't have uh, somebody that that died and you are remembering that person why would you just go to ìtẹ́ òkú tó máa lọ pé ó fẹ́ lọ máa lọ gbàdúrà so this is something of common sense that you should know. I know gbàdọ̀ Oh, gbọ́dọ̀ kírun of Nukaba yẹn is even a lie is a lie when uh, uh, Queen Elizabeth went tí wọ́n ṣe kábà wọ́n kí náà lọ ṣe kábà tó ń when Queen Elizabeth went to Saudi Arabia ṣé wọn wọn wọn wọnú kaaba ni ṣé wọn gbàdúrà nù kaaba so why are they teaching people lie because they don't allow you black people to go into carbon. you think they don't go into it they do go into it because that is where the power is Ibiti agbára yẹn wà nìyẹn Queen Elizabeth a law. See Saudi Arabia she went into that kaaba. because ibi táwọn òrìṣà yẹn wà nìyẹn ṣé wọn máa deceive àwọn èèyàn pẹ̀lú fake preaching, yín or fake teaching, yín you can go into the Kaaba and pray people do go but they don't allow you you ẹyin eh, wọn dọ̀ràn dán wọn kàn yí kún so they don't allow you to go there just go and kiss the nasty stone and go and get out nǹkan tí wọ́n fún ẹ̀yin dúdú nìyẹn all they need is your money Come and be doing tourism. That is all they need. Queen Elizabeth kírun ó wọnú kábà yẹn lọ. tó yẹ yín tí Pope John bá fẹ́ wọnú kábà á wọ̀ ọ́ lọ kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. tó yẹ yín wọn kàn lè fún àwọn miscreant báyìí ni kan wọn lè fún wọn láyè kan wọ̀bẹ̀. sọ yà wọn àpòrọ̀ fún yàn gbọ́dọ̀ tóbi fúnra rẹ̀. Allahu akbar. Abdulfatai láti Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin mm-hmm. ah, nìbàdàn ni wọ́n bí wá sí o. <laughs> Ah, last question. Mm-hmm. Last question. London five GMT. Mo béèrè question kan mo ní. Ṣé itẹ́ ni wọ́n ń pe ìsà òkú ni àbí ìtẹ́ òkú? ẹ tí ìdáhùn àti ìmíràn dáhùn ṣé itẹ́ ni wọ́n ń pè ní ẹ̀yin babaláwo mò ń náà o babaláwo tẹ wà ń bìbà ṣé itẹ́ ni wọ́n ń pè graveyard ni àbí itẹ́ òkú ṣé itẹ́ òkú ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni torí itẹ́ itẹ́ lèmi mọ̀ ẹ́ pọ́n ń pè bẹ́ẹ̀ kò ń ṣe itẹ́ domi kò ń ṣe remi kò máa mi ọ̀rọ̀ kò máa mi ọ̀rọ̀ kò mèdè gan ọmọ fúlàní ni kò máa mi kò mèdè ìsàn itẹ́. ẹ̀sìn tá a nábì gùn nígbà tá a nábì fẹ́ lọ sí Lailatul Isra'i hmm. wal Miraj tó travel hmm. tó lọ láti lọ gba ìrun wákàtí márààrún wá fún wa ogun ẹ̀sìn kan ẹ̀sìn yẹn lórúkọ kí lórúkọ ẹ̀sìn yẹn question bẹ̀ náà nù. nù ẹ wò ètò. ẹ jọ sá ò gbọ́ question. so ìgbà tí Mohammed fẹ́ lọ gba ìrun márààrún yẹn is it not the first the same time ló gba gbogbo àwọn tó gba Quran so ìrun márààrún yẹn ò sínú Quran yẹn or what ó gun ẹṣin lọ gba ìrun márààrún does that make sense to anyone. does that make sense so Ọlọ́run wa gba ó wá kọ ó wá mú ìwé ó mú pen or ink ó kọ àwọn nǹkan yẹn bí wọ́n ṣe máa ṣe ó wá gbé fún Muhammad kò lè put ẹ sórí everybody automatically like that Religion is a scam. Big scam. Religion ni mo wí. Scam ni. Imported one. Méjèèjì tán kó wá yẹn ni o. Scam burúkú ni. So Ọlọ́run wa fẹ́ ó fẹ́ that's Ọlọ́run wá làwọn ó fẹ́ ó fẹ́ kọ́ wọn bí wọ́n ṣe ń kírun ó mú pen and paper ó wá kọ́ wá kọ́ sí i ó wá sọ fún Muhammed pé gun ẹṣin wá o kó wá gbàwé yẹn really bí wọ́n ṣe claim wípé ó ní power tó wà powerful ọba lè ṣe lè wí a lè wí lè ṣe all those things ó yẹ kí ó kó install ẹ̀ sí brain everybody automatically ni kò yẹ yín ó yẹ kó install ẹ̀ automatically sí orí everybody ni ó yẹ kí gbogbo nǹkan yẹn wà inbuilt gan ni like irú irú irú nílẹ̀ Yorùbá ń sábà ṣe ń dàgbà a mọ̀ pé automatically tá a bá jí láàárọ̀ a lọ kí àwọn parent wa a need anybody kó kọ́ wa a need anybody kó kọ́ wa automatic ni so why was it like that why, i mean why was it not like that ẹ rí i pé scam ni gbogbo nǹkan yìí scam burúkú ni gbogbo nǹkan yìí they should stop scamming or they should stop lying to our people religion is a scam gbogbo òṣì tí wọ́n kọ yìí the same people tí wọ́n kọ bible tí wọ́n kọ torah àwọn náà ni wọ́n kọ quran that is why tí gbogbo orúkọ yẹn ṣe jọra wọn. that is why tó fi jẹ́ pé you know the same person ibrahim tó wà ní torah òun ló wà ní eh, bible òun náà ló wà ní quran the same thing duplicate or or summary bible ni quran so how will ọlọ́run wọn àlà wọn fún wọn ní the same thing wáyé tó ṣe máa fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní the same thing kò sí yàtọ̀ nínú nǹkan tó tó fún wọn so why bring the same thing all the time ẹ ti gbé fún the first person kò lò kò lò dáadáa kò mọ bí wọ́n ṣe ń follow ẹ̀ then you take the same thing and give to somebody else again you take that same thing and give to you give to uh, Islam again. Does that make sense to anyone? Ìgbà tó ti mọ̀ pé the first person you the uh, you know in Torah if we want nǹkan yẹn lo wọ́n mọ̀ ṣe dáadáa. Why tí o o wa put ẹ pé okay bí wọ́n ṣe ń ti tí wọ́n ń bímọ o kó máa fi knowledge yẹn automatically like bí irun ṣe ń wá automatically nsìn tíyan bá bímọ kí knowledge yẹn máa wá automatically ẹ ti rí pé fake ni gbogbo nǹkan yìí scam ni gbogbo nǹkan yìí business venture àwọn kan ni religion tán gbé wá fún àwọn èèyàn there are impersonation wà nù wọn o impersonation wà nù wọn kò yẹ yín wọ́n impersonate àwọn ti àwọn wa àwọn bàbá wa kan àwọn àṣà wa kan wọ́n impersonate wọ́n wá modernize it to their own benefit against us nǹkan tó ń ṣe nìyẹn wọ́n kọ gbogbo nǹkan yẹn kó wà against àwa ọmọ Yorùbá ni ọ̀rọ̀ kìíní àwa adúláwọ̀ ni so these people should stop putting that concussion uh, you know, knowledge into our people they need to stop it wọ́n ní láti stop ẹ̀. ẹ ẹ <laughs> kí lorúkọ ẹṣin tá à nábì gùn sallallahu alayhi wa sallam hmm. nígbà tá à nábì ṣe ìrìn àjò tó travel. burak ni sà. kí ló pé. burak. alburak. alburak. alburak sà. Yeah. alburak. final answer. yes sir. alburak. Is this is this not disgusting? Is it not irritating to some people? Alhamdulillah, Rabbil Alamin. Láti mú lọ́tún pé láti ìbàdàn sà ìwó road sà. láti ìwó road. Hmm. ẹyin sà. láti ìwó road. láti ọ̀dọ̀ aṣíwájú bọ́lá ahmed tinubu mo máa fọ ẹ ní hundred thousand. Allah Akbar. it's not true. àbátáì. sà. it's not true. wàá gba hundred thousand. Allah Akbar. láti ọ̀dọ̀ you see what this man just did here now ó kàn pé àwọn èèyàn ò ní kọbi ara sí nǹkan tí ọkùnrin yìí ṣe ń bì báyìí kò mọ̀ pé pẹ̀lú ọkọ yẹ kó máa ṣe kó máa ṣe with eh, you know, kó máa ṣe purposely pé kó fi drag hatred fún Tinubu nǹkan tí mo tiẹ̀ ṣe wá ṣe ṣó yìí nìyẹn ṣẹ́rí nǹkan tó ṣe ń bì báyìí pé láti ọ̀dọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun wọn fún bọ̀bọ́ yẹn ní hundred thousand ó fẹ́ fi drag hatred sí Tinubu ni like káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tíǹkì wípé Tinubu is a fanatical Muslim ó fẹ́ ó fẹ́ Islamize Nigeria lóòótọ́ ni this is what this guy is doing this is what this guy is doing because now there is a uh, ní IG wọ́n ti gbé program kan síta tó yẹ pé tí ọlọ́pàá bá ṣe yín yàmàyàmà tí ẹ̀ bá láìkí ẹ̀ you can go and report. You know, those are the people that are checking the activities of the police now. tọ́lọ́pàá kan bá ṣe yín bí ẹ ṣe fẹ́ ẹ lè lọ síbẹ̀ kẹ́ report then wọ́n máa take it up. So tí for instance again ní gbogbo Nigeria state ń sìn everybody ti ń get ìṣẹ̀ṣe dè wọ́n ti fún wọn ní ìṣẹ̀ṣe dè And this is not going well with those fanatical people. Are you getting me? All this, this states, Ìṣẹ̀ṣe Day, this is the day that they are going to do it in Ogun State. Wọ́n kọ́kọ́ purọ́ eh, the governor of Ogun State ní òun ó ṣàṣe bíi pé òun ò gba ti àwọn oníṣẹ̀ṣe. Later la wá rí i pé irọ́ ni gbogbo nǹkan yẹn date fún àwọn oníṣẹ̀ṣe. You know, he was not against oníṣẹ̀ṣe in Lagos state wọ́n fix the wọ́n fix the date fún oníṣẹ̀ṣe in Ọ̀ṣun state wọ́n fix the date fún oníṣẹ̀ṣe now in the United States there is this program in uh, uh, one of these university let me check in one of these uh, big Howard University tí wọ́n sọ pé wọ́n ti ń learn ìfànsẹ́ lè lọ Google ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ i mean tí ẹ̀ bá believe ẹ̀ lè lọ Google Google ẹ̀ odùn ifá wọ́n ti ń kọ́ ní Howard University which means wípé ifá ti ń gba ayé kan àwọn dẹ̀ believe pé Tinubu as a as a president and as a Muslim kò you know kí wọ́n bá lè bá ìjọba ẹ̀ jẹ́ now wọ́n fẹ́ máa kó igbó sí àpò Tinubu that is what this guy is doing he is trying to do tẹ́ bá wo mufti ìwò tí mufti bá ti ń sọ̀rọ̀ now ẹ rí i pé he is kind of always antagonizing Tinubu tẹ́ bá wo mufti ìwò ó ń try láti fẹ́ máa antagonize Tinubu tẹ́ bá wo olú ìwò he is not happy with some situation I don't know which situation so for this guy to come and be telling the world now or the public now pé eh, from Tinubu we are giving you ah, hundred thousand ó fẹ́ káwọn èèyàn concentrate on Tinubu ni pé Tinubu is uh, giving this Muslim power to do things Tinubu does not know anything about this thing he is doing I can tell you that Tinubu does not know a thing about nǹkan tí ó ń pín bíbá yìí. And if Tinubu wants to give people money, Tinubu will not give hundred thousand. Tinubu will not give hundred thousand. Governor of Lagos State will not give hundred thousand. So you can see wípé ẹni this guy called Alfulani is evil. ó fẹ́ kogbo sí àpò Tinubu ni ó dẹ̀ tún fẹ́ jẹ́ kí ayé bìlíìfù yìí pé òun máa ń bá Tinubu jẹ òun máa ń bá wọn mu ni a sọ pé kò mọ Tinubu because we know wípé ó mọ ọmọ Tinubu so a lè sọ pé kò mọ Tinubu a mọ̀ wípé ó mọ MC Olúọmọ but that Tinubu will now say uh, or Tinubu caucus will now say take hundred thousand and give to somebody is not true is a lie is a lie òbá àti ẹ̀wà mọ Tinubu jù yẹn lọ if i want bash you i bash you i don't care if you if you if you eat and wine and dine with Tinubu ìyẹn ò awa. wá ìyẹn ò kàn wá tí bá we will talk to him if Tinubu is not doing things right we will say baba you are not doing it right Emma má àpò Tinubu he does not know about your nonsense he is not aware of this program that you are doing. nǹkan tó ń ṣe nìyẹn ẹ lè ẹ lè máa pùtẹ sórí àwọn èèyàn yìí pé torí pé Tinubu jẹ gov ẹ ó jẹ muslim o ẹ gbogbo nǹkan tẹ̀yin muslim gbogbo rubbish tẹ̀yin muslim ń ṣe ní Nàìjíríà yẹn then Tinubu máa support ẹ bàbá Buhari gan ò support gbogbo òṣì ìgbà tẹ ń ṣe ìgbà tó ń sọ pé àwọn Fúlàní ń pààyàn What did Buhari said? Buhari said anybody, any headsman that you see with uh, uh, a, a AK-47, shoot at sight. Shoot at sight. Your own will not be different. In fact, bimoshen woman ṣe if something is telling me you wọn ò you pẹ́ arrest ẹ̀. Wọn you ní arrest ẹ̀. Ó mọ̀ pé òun ṣe nonsense kankan ni ó ṣe ń gbé Tinubu mọ́ra, ó ń gbé Tinubu mọ́ra ni, cause Tinubu ò mọ̀ pa òṣì tó ń ṣe o ò dẹ̀ lè fi Tinubu ṣẹ̀rù bá anybody láìpí pé bóyá torí pé o mọ̀ ọ̀wọ́ kò fi Sanwó-Olú ṣẹ̀rù bá anybody kò sí nǹkan tó kó anybody jẹ. Mr. Babajide Olúṣọlá Sanwó-Olú hmm. wàá gba another hundred thousand. irọ́ ni irọ́ ni iṣẹ́ wo ló ń ṣe. irọ́ ni. mi ò tí ì máa ṣiṣẹ́ sà mo fẹ́ lọ school ni sà. irọ́ ni. mo ti máa ṣiṣẹ́ fẹ́ lọ school ni. bẹ́ẹ̀ ni sà. o kàn ń sùn o kàn ń jí báyìí ni. mo máa ń lọ ta ọjà ní ẹ̀mí mineral nǹkan kan ní goslo sir sọ̀rọ̀ sókè dáadáa dákun. mo ní mo máa ń lọ hmm. ta mineral bottle water nínú goslo sir. ok o máa ń tajà nínú goslo. bẹ́ẹ̀ni sir. o wá fẹ́ lọ school school wo ló fẹ́ lọ. a ò ní kí n lọ unilag sir. unilag. bẹ́ẹ̀ni sir. ló fẹ́ lọ lẹ́kọ̀ọ́ mi. bẹ́ẹ̀ni sir. ok o dẹ̀ ń tajà nínú goslo jáà fún ọ lówó ń gbà wọn ká fi sponsor ń gbà yẹn. ok sir ká fún ẹ lówó kódà bó ṣe wọ ọdún kan àbówó ọdún méjì wàá rí san bẹ́ẹ̀ ó ti yá bí òye. ok o ti kọ́kọ́ ní two hundred thousand kan náà. Hmm. láti ọ̀dọ̀ nàìjíríà táàbù nàìjíríà wàá gba forty thousand. Allahu Akbar. láti ọ̀dọ̀ alhaji abdulrasaq ọlọ́run tó yìn wàá gba forty thousand. Allahu Akbar. láti ọ̀dọ̀ alhaji muslim ayinde aksa olú ọmọ mc ní ọ̀rọ̀ ti màmá wa zinata láyà bèbí ọmọ tó wù wàá gba thirty thousand. Allahu Akbar. látọ̀dọ̀ MC gangan fúnra wọn wàá gba hmm. thirty thousand. Allahu Akbar. ẹ dúró ná ṣé MC ló fẹ́ fúnyàn lówó tó ń fúnyàn ní thirty thousand. I don't think so. MC ló fẹ́ fúnyàn lówó tó máa fúnyàn ní thirty thousand Tinubu fẹ́ fúnyàn lówó fúnyàn ní hundred thousand. èmi gan tí mo sì fúnyàn lówó ní èní yìí mo sì fúnyàn ní one fifty thousand. so Tinubu wá fẹ́ fúnyàn lówó á dẹ̀ máa fún yàn ní hundred thousand Sanwó-Olú á máa fún yàn ní hundred thousand MC á máa fún yàn ní thirty thousand irọ́ làlùfòlà ní ń pa ó kàn ń kógbó sí wọn lápò ni tó bá sọ pé Tinubu fún wọn ní half a million or one million má believe ẹ̀ tó bá sọ pé MC Olúọmọ fún wọn ní hundred thousand or two hundred thousand má believe ẹ̀ but not MC Olúọmọ giving thirty thousand uh, but Tinubu giving hundred thousand is not true bóyá torí pé a ti ń sọ̀rọ̀ sí i ó bìlíìfì pé òun fẹ́ ṣò wípé òun òun òun jẹ́ pàdí sí Tinubu àti Sanwó-Olú àti you know, MC àwọn òde kó gbogbo yẹn jẹ kò kàn mí. even like gan kó tún anything mo tiẹ̀ tún wá respect ju gbogbo àwọn tó ń pè yìí tó jẹ́ tó jẹ́ bàbá Ọbásanjọ́ if you talk nonsense, if you wan do nonsense you gan sef baba Obasanjo ẹgba ẹ wà wetin be that one wetin be that one ẹ lè máa ṣe gbogbo àwọn mi àdán èmi ò sí fún gbogbo ìranù yẹn nǹkan tá à ń sọ fún ẹni wípé stop threatening people stop telling us that uh, is for is for Alimi stop telling us that oníṣẹ̀ṣe ò lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe stop telling our people stop, stop teaching our people nonsense stop teaching the youth nonsense somebody use Ebony Titi to enter there I want to say Ebony Titi is Wasiu's um, ex ẹ má fi orúkọ olórúkọ wá máa dá wàhálà lẹ́ẹ̀mí báyìí o ẹ má forúkọ olórúkọ wá dá wàhálà ẹ̀ báyìí you understand ẹ má ṣe yẹn o ẹ bá fẹ́ bá àwọn èèyàn jà ẹ lọ bá wọn jà fúnra ara yín ẹ má fi orúkọ ẹni ẹlẹ́ni wá máa you know wẹ́ fi wá máa like press red or something ń bí báyìí ọ̀dọ̀ àbánọ́lá ṣéwù wá gba thirty thousand. Allahu Akbar. láti ọ̀dọ̀ arúlá petroleum wá gba twenty five thousand. Allahu Akbar. owó rẹ̀ dè ló bá yẹn. Already rẹ díẹ̀ lọ́wọ́. kò ní fún all this one am out all that one am out. Let your door. kí ló ń fa kí ni ẹ̀ tó ń tó yọ ná. wàá gba ten thousand. Allahu Akbar. láti ọ̀dọ̀ sasuo hmm. developer wàá gba ten thousand. Allahu akbar. Nínú ti bàbá wa Haruna Ìṣọ̀lá ẹ fún five thousand. Allahu akbar. Nínú ti bàbá wa Àdìsẹ́ Ọdúnadé ẹ fún five thousand. Allahu akbar ó ń bọ̀ látọ̀dọ̀ alájà fún kéye tí màmá ẹ fún ten thousand. ẹ bá fún ní five naira látọ̀dọ̀ ẹrú ọlọ́run kan kọ́lọ̀mù ládàá sàárà bá màmá àwọn màmá wa kéèkọ́ púpọ̀ ọlá ẹ bá ń fún ní twenty thousand. Allahu Akbar. láti ọ̀dọ̀ bàbá elébi kan ògùn ńlá ẹ bá ń fún ten thousand. Allahu Akbar. a máa sponsor ẹ láàárọ̀ yìí ń bọ̀ o látọ̀dọ̀ màmá wa bọ́lá musé ẹ bá ń fún ní ten thousand mo fẹ́ mọ iye tó four one nine. ẹ ṣì báyìí. ọ̀dà four one nine. four hundred and seventy five mìíràn ti màmá wa àgbékẹ́bẹ̀ láwù two thousand. ọba wa kúrò. ok. mo ń wá fídíò kan tí. four hundred and seventy seven thousand báyìí. mo fi sọ. mo ń bọ̀ mo ń bọ̀. I can that bet you he will not give that guy. You will see. He will not give that guy. Ah igbákejì ọ̀gá wa ló ń pè mí yìí hmm. ọlámídé sulaiman kudeleti hmm. hello salamu aleykum. I can bet you he won't give that guy. four one nine gbogbo nǹkan yẹn. o ti kọ́ ẹ jẹ́ kí n pè padà jẹ́ kí n padà ẹ mo ń bọ̀ o o fẹ́ lọ léèwé á dẹ̀ ràn léèwé á hmm. ràn bọ́lọ̀ sí fún wa lágbára á pé dúlà gan bí àwọn ń sùn lọ́wọ́ náà gbúdọ̀ dìde wà á pè dúlà èló lọ́wọ́ ẹ̀ ń bá yẹn ń sìn four eighty five ó ní kíni ó ti ń pè for hello aleykum salaam naam mo ní ká ìpè mú wọlé sà alájọ lámìdí suleiman kúdẹ́lẹ́tì hello hello mo wà pẹ̀lú yín. Naam. Ẹ eh, lórí ọ̀rọ̀ mm-hmm. eh, ah, hundred thousand. hundred thousand hundred thousand láti ọ̀dọ̀ Alhaj Olamide Sulaiman Kudeleti ah, vice and deputy chairman park and garage. Ẹ kàn di oyin ẹ di ẹni tó ń tọrọwọ́ lórí ah. Facebook ìyẹn náà nice. Naam láti ọ̀dọ̀ always ní London ẹ̀ bá fi ten thousand kún fún un. Allahu Akbar. Ah, ọmọ ti lọ léèwé ó ti kàwé ó ti jáde ó ti gbóyè ó ti jáde ó ti. kí ló ń jẹ́ advertise kí ló ń jẹ́ wọ́n gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ advertise kí ló dúlà gan ló ń pè. ẹ jẹ́ ká kúrò ní orí eléyìí dúlà the executive chairman of Sumu local government sir. ẹ jẹ́ ká kúrò lórí eléyìí ẹ rí wípé gbogbo nǹkan tí wọ́n ń kọ́ àwọn èèyàn wa kò ń ṣe nǹkan tó lè benefit wọn kò ń ṣe nǹkan tó lè benefit wọn. kò ń ṣe nǹkan tá a fẹ́ kí wọ́n máa kọ́ àwọn youth yẹn a fẹ́ kán kọ́ àwọn youth yẹn káwọn youth yẹn lè di ẹni tó lè face ẹgbẹ́ wọn in future ẹni tó lè lọ sí ibi tí wọ́n ti fẹ́ get iṣẹ́ you know ẹni tó lè lo initiative wọn káwọn youth yẹn kí wọ́n grow up to to to be able to use their initiative to be able to be useful to themselves. kọ́ má máa kọ́ wọn ní nonsense kọ́ má máa kọ́ wọn ní gbogbo òṣì pé à ń wá sórí Facebook àfẹ́ wọ́n fẹ́ tọrọ owó fún wa. They should not be letting our people have that mindset. Because gbogbo owó tí wọ́n fún àwọn youth yẹn náà owó àwọn youth yẹn ni especially àwọn muslim youth yẹn owó tí àwọn àràbò fún wọn you know ipe kan fi báyé wọn jẹ́ òun ni wọ́n tún pín fáwọn guys yẹn but they will live a better life if they don't collect those monies. Oyeyinsin, I want to look for video tí mo fẹ́ lò gangan fídíò tí mo fẹ́ lò gangan. kọ́mọ fúlàní wá sí nàìjíríà kó a máa ṣe yánmayànmá kó máa fẹsẹ̀ halẹ̀ fún yorùbá irú nọ́nsẹ̀nsì wo nìyẹn máa dùpù èèyàn kiri. very stupid thing. ó tóbi sí bọ́dì ọ̀ṣapá tí ń rìn stupid thing. àwọn fúlàní ló máa ń rí bẹ́ẹ̀ yẹn náà wọ́n á tóbi sí bọ́dì àwọn apá wọn wá tí ń rìn. mo ń bọ̀ ọ́ ẹ má bínú o. àwọn èèyàn ń bìlí ọ̀n rò pé maybe the origin uh, the uh, northern Fulani yẹn àwọn this uh, àwọn Fulani ti bua uh, ti kínní àwọn ni wọ́n ń pa wá àmọ́ pé àwọn àwọn Fulani ọmọ Álímì ni wọ́n ń pa Yorùbá àwọn wèrè kí ló fi kí ló fi disturb wọn tó bá fẹ́ wá ṣe wọ́n fẹ́ ṣe anything ní ní Ìlọrin kí ló fi disturb wọn kí ló fi disturb wọn tó bá fẹ́ ṣe anything ní Ìlọrin. tó ṣe gbé gbogbo ẹ̀ sórí pé wọn ò gbọ́dọ̀ wá ṣe tó bá ti wá ṣe kinní kan kinní kan now tí àwọn other Fulani children tí wọ́n jáde ń sìn tí wọ́n dẹ̀ ń sọ i mean other uh, eh, Yorùbá people àwọn Yorùbá ti Àfọ̀njá tó ń jáde tó wá sọ pé no nǹkan táwọn bá fẹ́ ṣe làwọn máa ṣe kò sí ìtó kan wọn kan eh, kò sí ìtó kan àáfàá kan anything tí oníṣẹ̀ṣe ń ṣe that they should leave the oníṣẹ̀ṣe to do whatever they want to do ṣé kán wá bẹ̀rẹ̀ sí ń bára wọn jà ń sìn ni. I can't find the video that I'm really looking for. I can't find the video I'm looking for. Mo ń bọ̀ náà ó dà pé lè ní. Mo ń bọ̀ wá. なんだ Pero r e l i g o s o I don't k o w Go s o h the t h e r lady is in prison. láìsí wípé ó jẹ́wọ́ pé òun parọ́ mẹ́rin yìí ni. mò ń bọ̀ mò ń bọ̀ náà. òun máa ń yọ parọ́ mọ́. wọ́n fún ilé ọlọ́run wọ́n ọlọ́run pẹ̀lú pẹ̀lú taratara báyìí ni. ẹ ká gbọ́ ètò ṣe ń bíbá yìí. wọ́n ṣe ń tì ọ lọ sọ́tún wọn náà máa tì wọ́n lọ sọ́sì bẹ́ẹ̀ lọ́rọ̀ ilé ayé ṣe rí. ìwọ́n á dákẹ́ jẹ́jẹ́ pé o jẹ́jẹ́ máa lọ jẹ́jẹ́ mi bó o ṣe tún lọ jẹ́jẹ́ náà wọ́n tún bá wa kọlù ọ́ àti tẹ́ẹ̀dá ò bá tọrọ oríire láyé àti tẹ́ẹ̀dá ò bá tọrọ gíga láyé àti tí ẹ̀dá ò bá tọrọ àṣeyọrí láyé ló sọ wípé ká má kọlù ọ́ wọ́n á kọlù ẹ́ ẹni tó mọ̀ rí tí nǹkan kò dà yín papọ̀ rí á wá kọlù ọ́ ẹni tẹ́ tó o tiẹ̀ rírí láyé àpàrọ̀ hmm. mọ́ ẹni tí ò bá sọ̀rọ̀ rí ó lè lóhun àtẹ́sẹ̀ jọ jẹun tání ìsinmi ẹni tí nǹkan tó ń jọ ṣé òun ò ṣe the same thing ah. ṣé kò ṣe the same thing ni ṣé kò parọ́ mọ́ àdùnní eh, ṣé àlùfùlání ò parọ́ mọ́ àdùnní tó ló jẹ eh, mọ́fì lówó. alábòsí ni gáà yìí sẹ́ẹ̀ òun gangan tó ń preach ń sìn yí pé kò dá kíyàn parọ́ mọ́yàn we know yí pé kò dá kíyàn parọ́ mọ́yàn but òun parọ́ mọ́ àdùnní. ó embarrass ẹ̀ ní public ó ládùnní jẹ mọ́fì lówó kádùnní wá sanwó tí mọ́fì tó tó jẹ mọ́fì meanwhile lady yẹn ò jẹ mọ́fì lówó kankan mọ́fì gan ló yẹ kó dá owó padà fún un so ṣé alukoran ni ẹ ò sọ fúngbà yẹn pé kó má ṣe bẹ́ẹ̀ ni. they are all putting it ń sin bíi pé àwọn oníṣẹ̀ṣe yẹn o ni trouble maker o àwọn oníṣẹ̀ṣe yẹn o ni you know ni wọn gbà kí àwọn mùsùlùmí ṣe nǹkan kan but it is the opposite àwọn mùsùlùmí ni wọ́n sọ pé àwọn ò ní gbà kó oníṣẹ̀ṣe wá ṣe ìṣẹ̀ṣe àwọn mùsùlùmí ni wọ́n sọ pé wọn ò fẹ́ oníṣẹ̀ṣe ní eh, eh, ìlú àwọn but àwọn pọ̀ everywhere nílùú other people tọ́dẹ̀ ń ṣe ẹ̀sìn mùsùlùmí wọn now who is the troublemaker ẹ wá gbé ìyá ọ̀ṣun kan ẹ plan pẹ̀lú ẹ̀ ìyá tó yẹ pé muslim ni abe tó wà ní Germany ó sọ ó ní àwọn fámìlì woman yẹn pe òun wípé ìyá àwọn ò kì í ṣe oníṣẹ̀ṣe pé muslim ni. do the same mouth yen yẹn fi ń sọ yẹn ló tún sọ pé four years ago ló join ni. ìyá àwọn ò kí ń ṣe muslim but wọ́n tún ní four years ago ló join ni eh, ìṣẹ̀ṣe so you can see wípé àwọn tí wọ́n ta story yẹn fún wípé nǹkan báyìí ni kò jáde kó wá sọ wọn kò understand wọn that is why tọrọ ẹ ṣe ń takora wọn so àwọn ni wọ́n gbé woman yẹn jáde that woman Her, cho- her children are 100% Muslim. Her children are wọ́n mọ anything ìṣẹ̀ṣe. Òun gan alára kò mọ anything ìṣẹ̀ṣe. Ẹ ti rí from this from the beginning wípé kò wà kò kò bold nígbà tó ń sọ̀rọ̀. Kò sọ̀rọ̀ bíi pé òótọ́ ló ń sọ from the beginning. Lèmi ṣe sọ from the beginning pé ẹni yìí yìí ò look bí ẹni tí ó ń sòótọ́ so wọ́n plan ní ẹni wọ́n plan ní ẹni. nínú fídíò yìí mo fẹ́ sọ pé nínú fídíò ló ti sọ that eh, eh, wọ́n máa fi wúmà yẹn lẹ̀ but tẹ́lẹ̀ wọ́n sọ pé kóníṣẹ̀ṣe wá bẹ̀bẹ̀ kan tó lè fi wúmà yẹn lẹ̀ wọ́n fẹ́ kóníṣẹ̀ṣe wá bẹ̀bẹ̀ èèyàn kan ló ṣẹ̀ ẹ̀yin wá ń sọ pé kí gbogbo oníṣẹ̀ṣe wá bẹ̀ yín ẹ ti rí i pé wọ́n cook up kí nǹkan yẹn ni. ẹni tó ṣẹ̀ ó ti bẹ̀bẹ̀ àwọn ọmọ ẹ̀ ti bẹ̀bẹ̀ probably ọkọ ẹ̀ náà ti bẹ̀bẹ̀ but you people are looking for oníṣẹ̀ṣe to come and beg ó mì ní pé irọ́ lẹ̀ ń pa ẹ̀yin lẹ rán wúmà yẹn síta tẹ́ ẹ̀ bá rán wúmà yẹn síta ni tẹ́ ẹ̀ bá plan ni ẹ̀ ni ẹ̀ ní sọ pé kó oníṣẹ̀ṣe wá bẹ̀bẹ̀ for you to be expecting or to be asking oníṣẹ̀ṣe to come and be begging you it means you cooked up the story ne? Ah, tó ṣẹlẹ̀ ah, nìyẹn. ó ṣe báyìí fún mi wọ lọ yìí. ìlànà bí ṣàdúrà hmm. irọ́ tó jọ mọ́ òótọ́ hmm. ọmọ aráyé pa ọmọ wa o. kò sí nǹkan tó parọ́ mọ́ yín irọ́ lẹ̀ ń pa ẹ̀yin lẹ̀ ń parọ́ mọ́ ara yín. wọn kàn láìkì tó bá jẹ́ ti tó bá jẹ́ ti ìyá oní sixty cows ni tòótọ́ ni ó gbowó lọ́wọ́ ìyá yẹn. balógun adékúnlé àwọn kan wà ẹ ṣẹ wọn hmm. ẹ rù wọn hmm. wọn kàn láìkì ẹ tó bá dọ̀rọ̀ rẹ lẹ́nbẹ̀ẹ́ báyìí wọ́n sì mọ sọ̀rọ̀ rẹ níbàjẹ́. it's not true. o ò mọ wọn rí o mm-hmm. o ò rí wọn rí o àhesọ ni wọ́n gbọ́ o wọ́n yìí tó ń jọ́ọ̀jì ẹ̀dá. kò ń ṣàyè kò ń ṣàyè sọ bó tí ò tí ó dà pé tí ò tí mo ṣe ẹ ni ó ń try láti máa tẹnu mọ́ pé wọ́n kúrọ́ mọ́ kò sí nǹkan tó kúrọ́ mọ́ ẹ̀ ìwọ gangan ló ń kúrọ́ mọ́ yàn. tẹnìkan bá dá ọ̀rọ̀ rẹ lẹ báyìí hmm. wọ́n sì dá ọ̀rọ̀ rẹ lẹ báyìí wọ́n á dẹ̀ máa describe ẹ̀ ah bẹ́ẹ̀ ni í ṣe ah ìwà rẹ̀ ni ah bó ṣe máa ń ṣe nìyẹn. ìkà àfa òkúta gidi ìyá ọ̀ṣun jẹ́wọ́ pé òun parọ́ mọ́ wọn ni òun máa fà yìí rí. kò sí ìyá ọ̀ṣun tó máa sọ irú ẹ̀ kò sí ọlọ́ṣun tó máa sọ irú ẹ̀ anybody tẹ bá rí tó jáde ah, tẹ bá rí anybody tó jáde tó jẹ́ oníṣẹ̀ṣe tó sọ nǹkan kan tó padà tó lọ ní bẹ́ẹ̀ kọ́ lòun ṣe sọ. So òun ò sọ bẹ́ẹ̀ òun ẹ ókè òun purọ́ mọ́ ẹnì kankan ẹni yẹn ò kí ń ṣe oníṣẹ̀ṣe ẹni yẹn ò kí ń ṣe ìyàtọ̀ wà nínú pé ókè mò ń communicate or mò ń gossip pẹ̀lú èèyàn tù pé mo jáde mo wá accuse èèyàn ìyàtọ̀ wà nù nǹkan méjì yẹn tó bá yẹ pé ìyá oníṣẹ̀ṣe yẹn ń gossip pẹ̀lú somebody ni tó sọ ọ̀rọ̀ yẹn tí ẹni tó gossip pẹ̀lú gbé nǹkan yẹn síta is a different thing any human being ló lè ṣe yẹn but wípé kó jáde bí ìyá ọ̀ṣun yẹn ṣe jáde kó dẹ̀ wá máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn there are two things involved it's either the ìyá ọ̀ṣun is really saying the truth or these muslim people paid that ìyá ọ̀ṣun to come and lie against uh, òkúta gidi and with Okutagidi's body, body language, with Okut, Okutagidi utterances, with everybody tó sọ̀rọ̀ àǹdí ibẹ̀ yẹn tó yẹ pé ìkan tiẹ̀ jáde tó gbé fídíò ó ń gbé fídíò yẹn pé òun pé ìyá ọ̀ṣun yẹn nìyẹn o ó wá ń fídíò ẹ̀ ó ń fídíò ẹ̀ but ah it's like wọ́n sọ fún pé má jẹ́ kí wọ́n káàṣì ojú ẹ nìyẹn má jẹ́ kí wọ́n káàṣì ojú ìyá yẹn tẹ bá dẹ̀ rí ẹni tí wọ́n tó ń sọ pé ìyá ọlọ́ṣun yẹn ló ń lọ yẹn o for the little second tó dàbí pé a rí fèsì yẹn kò fẹ́ jọ fèsì ìyá tí ó wá accuse òkúta gidi so you will see all these things pé wọ́n plan ní gbogbo nǹkan yìí ni wọn ò ní choice than to release the woman because tí woman yẹn bá tó bá pẹ́ tòótọ́ ni wọ́n arrest woman yẹn o tí woman yẹn bá lọ pẹ́ jù ń bẹ̀ àbí tí kèsì yìí bá lọ pẹ́ jù kò yé yín we will know the truth about the whole thing. Up to this moment, tẹ́mi gan sọ̀rọ̀, mi ò tí ì rí ibi tí eh, mi ò tí ì rí fídíò tí BBC ti gbé nǹkan yìí. Maybe there is, I'm not saying there is, no, no. But èmi ò tí ì rí lórí Facebook yìí pé BBC gbé nǹkan yìí. And normally, àwọn nǹkan báyìí ni BBC máa ń gbé. Èmi dẹ̀ ń follow BBC, tó yẹ pé BBC ti gbé ni, màá ti rí i. BBC ò tí ì gbé nǹkan yìí mi ò tí ì rí in any other station station ẹni tó bá rí ẹ lè bá wa kọ síbẹ̀ pé BBC ti gbé o eh, AIT ti gbé o torí AIT náà no, máa ń gbé àwọn local eh, news bẹ́ẹ̀ yẹn but àwọn ò tí ì rí ẹ dẹ̀ fẹ́ ṣó ojú ẹ ṣó ẹ eh, ẹ eh, eh, ẹ ń fídíò everybody know you are videoing You, you, you wanted to video. That was why you brought your phone out to video. But why were you unable to capture the face of that woman? Why are you flashing things? So a plan ni ẹ ní. Ẹ plan. Ìyá yo bá ìtì ẹ̀ jáde ń Kó wá sọ pé à ah, mo parọ́ mọ́ gidi ni o. Mo ṣe kíní kan ẹ dáríjì mi o. Gbogbo àwọn oníṣẹ̀ṣe ẹ ṣe kíní kan kìnìkan o. Tó bá pé yẹn wà nú ìṣẹ̀ṣe. Hmm? oní the first tó ń ṣẹ̀ṣe máa ṣe ni pé ẹ gba kúrò nù ìṣẹ̀ṣe this is a stain ẹ gba kúrò nù ìṣẹ̀ṣe she must not continue kò sí bó ṣe máa bẹ̀ tó she must not continue with that with ìṣẹ̀ṣe she should go and concentrate on her husband's religion which is Islam so ẹ plan ní ni ẹ má ẹ má kàn máa ẹ má máa you know, fún gbogbo nàìjíríà irọ́ lẹ̀ ń pa. Ah, ìgbà wo. alufulani will have will have you know, been on this case stronger tí o bá ń ṣe pé èmi tí mo dúró ti lẹ́yìn tí mo dúró ọ̀rọ̀ ẹnìkan lẹ̀ wọ́n ti ká dá ọ̀rọ̀ èèyàn lẹ̀ láì dá fún ọ sí má parọ́ mọ́ èèyàn. ìwọ ṣe wá ń parọ́ mọ́ èèyàn. ẹlòmíín lè wà kó máa kẹ́rin kó máa sọ̀rọ̀ bóyá kó máa pariwo kó máa bínú sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ni ìwà rẹ̀ ṣe rí fa bẹ́ẹ̀ bá súnmọ́ èèyàn lẹ́ẹ̀mọ̀ pé ẹni yìí ṣe mọ nǹkan tó sọ ṣe mọ nǹkan tó sọ yìí nǹkan tó sọ yìí I can tell you why he said it. I can say, tell you why he said ọ̀rọ̀ tó sọ yìí pé èèyàn kan lè wà kó máa bínú sọ̀rọ̀ kó máa jẹ́ kí níwọ̀n ẹ̀kọ́ kí ṣe èmi ló ń bá wí. èmi ló ń bá wí. ó nígbà kan you know something to happen tí mo get voice note yẹn tí ẹni yẹn bá mi sọ̀rọ̀ ìgbà tèmi àti guy eh, man tó wà ní Amẹ́ríkà yẹn ta fi ní kwata ń gbà yẹn so ẹni yẹn wá ń sọ fún mi pé ah òun dẹ̀ bá woman yẹn sọ̀rọ̀ ah ọ̀pọ̀ ọmọ bàtà láyẹn pé eh, ìwà ó kàn màdẹ́ ń pariwo sọ̀rọ̀ ni pé ìwà ẹ̀ yí pé kò dẹ̀ kò lápọn o yí pé bóun dẹ̀ ṣe bá sọ̀rọ̀ pé ó dẹ̀ gbà I think he I think that person maybe ó ti bá ẹni yẹn sọ̀rọ̀ náà so èdè tó ń pè yẹn èmi ló ń bá wí èmi ni ó ń bá wí but this man is wicked Alufulani is wicked do you understand ẹ fẹ́ understand nǹkan tí mo ń sọ pé wíkẹ̀ kò tí ẹ ń ṣe ok ẹ jẹ́ kí n tú kò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ kínní nìkan o mo lọ́kùnrin yìí wicked o ò lè sọ fún mi pé torí pé mò ń eh, religion kí n dẹ̀ ṣiṣẹ́ tó tó tó tóbi tó yìí ní this um, election period kẹ wá kóra yín òṣì kan jọ kẹ wá lọ ṣe ọ̀tẹ̀ mi lẹ́yìn ókè a yín o tún wá fẹ́ máa fi ọwọ́ gbá oníṣẹ̀ṣe létí why I go leave you alone this guy is wicked he is wicked and I will not leave you anything tó bá ti sọ tí ò bá ti lọ pẹ̀lú spirit mi I'm coming out to talk about it do you understand because mi ò share that is the truth mi ò ṣẹ́ tó bá mọ̀ pé kò dáa kíyàn máa bà tèèyàn jẹ́ kí ló dé tí wọ́n ń bà tèèyàn jẹ́ kí ló dé tó ń bà tèèyàn jẹ́ àlùfùlání kí ló dé tó ń bà tèèyàn jẹ́ o tún wá ní god tó wá sọ pé àwọn oníṣẹ̀ṣe ò ní lọ ṣe nǹkan kan torí pé you just say okay eh, just let it go jàre what is not yours is not yours wàá wá believe pé torí pé a ti ń sọ̀rọ̀ àwọn eh, oníṣẹ̀ṣẹ̀ ní léjì òun náà máa ń sọ̀rọ̀ kíní but we have to put them out and ensure that pé a gbé àwọn oníṣẹ̀ṣẹ̀ kan wọlé you you go quench for my hand you never know anything èmi máa ń nàgì gidi mo máa ń nàgì gidi kódà kó sọ̀rọ̀ tí ò kàn mí I will talk about it because you are a wicked soul you are a wicked soul gbogbo ẹ̀yin olórí burúkú tí ẹ̀ ẹ̀ campaign fún Tinubu ẹ̀ ṣe nǹkan kan fún Tinubu some of you pa mu ní gan sígbà tí ojú ogun le ó wá di pé nǹkan kan ẹ wá ń sọ ẹwà ẹ̀yin àti olú mc olú ọmọkùnrin ẹ wá lọ kóra yín pọ̀ ẹ wá ṣe wọ́n wùrùwùrù dẹ̀ you wan come carry big nose and big mouth come dey ogun go kill all of una ogun go kill all of una i'm just coming out na never know anything ìkà ó le o fẹ́ gbé Tinubu mọ́ra to take spite who to spite to spite who ó dà pẹ́ ń kí o. ẹ máa wo bí ẹni rí wọlọ́ọ̀yì ẹni ibi ni. ẹni ibi ni àlùfùlání ẹni ibi òun làlùfùlání. awálé ayé wa awálé ayé awa àtúmọ̀rí ẹ̀yà tí ń jẹ first awálé ayé awa fèsì gbogbo àwọn challenges yẹn ni kò sọ́gbọ́n tá a dá anabi sallallahu alayhi wa sallam gbogbo gbogbo ìgbésí ayé ànábì gbogbo ìgbésí ayé. banza ni ìgbésí ayé ànábì kò get lost banza ni banza ni ìgbésí ayé ànábì yín. kó tó di pé wàá rọrùn fún kó tó di pé wàá gbà fún mm. kó tó di pé wàá ní àgbàfà ah, ànábì o bẹ́ẹ̀ ló ṣe àná ẹ̀ mọ iye rọ́tọ́ ti pa máa nẹ́bì ni. ṣé wọ́n já ànábì ni ọ̀dẹ̀ ṣé wọ́n já ànábì ni. àwọn akẹ́yìn tó ń parọ́ máa nẹ́bì dì sí o mùsùlùmí náà tó ń mùsùlùmí mi ń parọ́ máa nẹ́bí fi yorùbá lẹ̀ fi o kì í ṣe o kì í ṣe yorùbá má máa o kì í ṣe ọmọ fúlàní nìwọ. ìdáná yà ni wọ́n pa ànábì ọmọ ekere ni ọmọ ekere sùn. ọmọ. ọmọ yorùbá olùkàyọ̀dé ṣínà ó ní give us the proof when ìyá ọ̀ṣun said she didn't know òkúta gidi. I, ah, I will come and play the voice note of one lady. Ẹ kí n pín kọ́mẹ́ntì ẹni yẹn. Thanks my brother. Ọmọ yín ọmọ yín ọmọ. This person, eh? he just believe wípé òun lè manipulate brain àwọn èèyàn ó believe pé òun lè manipulate brain àwọn èèyàn when Ìyá Ọ̀ṣun come out he's coming to say what happened. We, I mean, I want even, to, I want that Iya to even come. I want to check her body language. I want to see how she's going to talk. Tó bá ti jáde, kẹ́ gbé síta kẹ́ bẹ̀rẹ̀ fi gbowó because that is the next thing they will do wọ́n á bẹ̀rẹ̀ sí fi ìyá yẹn gbowó ni wọ́n á fi pa owó ẹ rí tí ìyá ọ̀ṣun yẹn bá jáde wọ́n á bẹ̀rẹ̀ sí fi ìyá yẹn tọrọ owó. ó ní when ìyá ọ̀ṣun come out she will come and tell kìnìkan kìnìkan it is all their game plan One plan ní gbogbo ẹ̀ ní they planned everything just to make you know wọ́n fẹ́ ridicule àwọn oníṣẹ̀ṣe that oníṣẹ̀ṣe will just come out and begin to beg tóníṣẹ̀ṣe bá rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ń bẹ̀bẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti ridicule ara wọn nìyẹn wọ́n ti yẹ̀yẹ́ ara wọn nìyẹn nǹkan táwọn pípù yìí fẹ́ ṣe nìyẹn wọ́n plan ní nǹkan yẹn for oníṣẹ̀ṣe to come and beg but they are not good planners so even if the woman comes out now and begin to beg nobody should believe them wọ́n plan ní ẹni. Nobody should believe them. wọ́n yóò gbó Olúkáyọ̀dé Ṣínà ó ní ká fún àwọn ní proof tí ìyá Ọ̀ṣun fi sọ wípé òun ò mọ òkúta gidi ẹnu mi kọ́ ni wàá ti gbọ́ proof yẹn brọ́dà mi. ìyá Ọ̀ṣun mọ òkúta gidi dáadáa tó bá jáde ní prison. ó yé yín ìyá Ọ̀ṣun mọ òkúta gidi. ṣùgbọ́n o ò dé station òkúta gidi ló sọ fún ìyá ọ̀ṣun kó wá pa irọ́ yẹn. ẹ ẹ dẹ mọ statement yìí ọ̀ṣun kọ ẹ mọ tó gbé ìyá ọ̀ṣun dé prison. yes Sami Olowe that is what they will say they will say ìyá ọ̀ṣun uh, has uh, accepted <laughs> islam nǹkan tó máa sọ nìyẹn wọ́n ní ó ti accept islam pé ó ti fi gbogbo eh, ó ti ń tẹ̀lé ọlọ́run sìn àwọn tí ò mọ ọlọ́run ó ti fi wọ́n lẹ̀ nǹkan tó máa sọ nìyẹn. But this woman was never Iya Osun. She was never Iya Osun. Gbogbo ìtàn sọ pé four years ló join ní ìṣẹ̀ṣe last yẹn. Ó lè má jẹ́ four years, ó kàn lè jẹ́ four, four months because they had this plan. Because kò possible, you know, kí wọ́n kàn gbé bẹ́ẹ̀ yẹn kó kó jẹ́ ọlọ́ṣun kán dẹ̀ gbé kán ti wọ́n ní wọ́n ń ṣẹ̀rùbá so ó wá you know wá change ẹnu òun ò mọ Òkútagúdí rí òun òun òun gan lòun lọ lòun lọ ask for help lọ́wọ́ Òkútagídí senior now another person ti jáde ní ti tó ń sọ pé eh, òrìṣà òrìṣà pọ̀ nílé Òkútagídí I don't even want to be listening to all these people coming out, want to say they want to expose, they want to expose. If you want to expose, expose with a video. If you want to expose, expose with a picture. Even picture to these days is gone safe. I want you ní believe because one believe with photo shooting I believe pé photo shooting. So the best thing is you have evidence, let it be on video, let people see or or on to tell a copy voice èèyàn. Let it be on video. We hear the voice. We see how this person is operating. That is the only evidence anybody is going to collect, going to accept. The summary of all these drama from this Iloni Afa is that they are scared of losing their occupation of telling moonlight stories and teaching of Arabic to distort money at different companies. This one is his job. wọn, wọn. So they are scared to the bone marrow that they are going to. they are all protecting their business. ṣẹ́rí bí àwọn pásítọ̀ ṣe ń protect àwọn business wọn yẹn ni àwọn eléyìí náà ń protect business wọn. àwọn èèyàn believe pé àwọn Christianity yẹn ṣe kíni these are more dangerous than than than you know the Christians àwọn eléyìí dangerous ju àwọn Christians yẹn lọ. because ẹ bá wo àwọn Christians yẹn they are always tackling the oníṣẹ̀ṣe wọn kì í tackle àwọn muslim which means okay. somehow they, they fear them but these ones don't fear they think they cannot fear anybody they think they can face anybody which is really bad. òun ló yà that a eh, a woman is calling him arindin when he is really arindin arindin na now wicked one. kò ní kó tó lọ prison. tó bá wà lórí òótọ́ kí ló fẹ́ ti sí prison fún tó dẹ̀ wà lórí òótọ́ lọ́ọ̀yà àti lọ́ọ̀yà òjò máa fà ni wọ́n á join case ni wọ́n máa join case yẹn ní gbéyà ìyá ọ̀sùn máa lọlé o àbí òkúta gidi ẹ̀yin náà máa lọlé it's not adjoin it's adjoin àjọyìn báwo. kò lè ẹ́fà láyé tì í sínú prison láì ṣe wípé stupid people. ó jẹ́wọ́ pé òun parọ́ mẹ́nìyí ni òun mọ́ rí o parọ́ mọ́ adájọ́ ní kí n tó gbọ́rọ̀ rẹ̀ hmm. ìwọ tó interview hmm. mechanic ṣe máa fà pé òun parọ́ ni òun mọ̀kúta gidi ó dẹ̀ ṣe statement lọ́ọ̀yà rẹ̀ wà ẹ dúró náà ẹ dúró náà ṣàgbọ́n nǹkan tó sọ ń bẹ̀ yẹn ó ní ẹni tó ṣe interview náà sọ pé òun parọ́ mọ́ ni so àti ìyá ọ̀ṣun àtẹni tó ṣe interview jọ parọ́ mọ́ òkìtà gidi ṣé ẹni tó ṣe interview ló ń sọ̀rọ̀ ni àbí ìyá ọ̀ṣun ló ń sọ̀rọ̀ ara àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n tó ń takora yẹn lèmi ò ṣe lè ever believe wọn. so irú jọ́ọ̀jì wo ni ẹ tó máa sọ pé kóun tiẹ̀ tó gbọ́ nǹkan kan ẹ lọ gbé sẹ́wọ̀n náà irú jọ́ọ̀jì wo nìyẹn a good judge tí èèyàn ti sọ tó bá pé jọ́ọ̀jì ni ẹni yẹn o téèyàn bá ti lè sọ wípé òun parọ́ ni you know is either kó yẹ pé kí wọ́n adjourn case kí ẹni yẹn máa lọlé torí kò ń ṣe criminal offence kò yé yín kò ta ẹ̀jẹ̀ sílẹ̀ kò pààyàn George jọ́ọ̀jì ò ní sọ pé from there kan máa gbé lọ sí prison the only thing tó fi lè lọ sí prison ni pé tí wọn ò bá ríyàn béèlẹ̀ tí wọn ò bá dẹ̀ ríyàn stand fún but èmi ò believe pé ẹni yẹn á jẹ́ real oníṣẹ̀ṣe tí a dẹ̀ ní ríyàn béèlẹ̀ or stand fún. so irú judge wo nìyẹn tó ń sọ pé ẹ kí n tiẹ̀ tó gbọ́ nǹkan kan rárá ẹ máa lọ so lọ́ọ̀yà ẹ̀ ò sọ nǹkan kan lọ́ọ̀yà ò try láti pẹ̀tù sí anything lọ́ọ̀yà ò try láti sọ fún sọ fún judge yìí pé ẹni yìí ó ti jẹ́wọ́ ẹ jẹ́ ká you know ẹ jẹ́ ká settle ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ that the woman has been begging from police station ipe police station òun ni woman ti kọ́kọ́ jẹ́wọ́. And when they were with the commissioner of police, we saw them when they, they were, you know, recording things. So báwo ni woman ṣe máa jẹ́wọ́ ní police station tí ẹ ẹ record ẹ̀? Ẹ record nígbà tí ẹ wà lọ́dọ̀ commissioner of police. Ẹ record ẹ̀. So why tí recording yẹn ò wá possible nígbà tó ń jẹ́wọ́? When you guys went to the commissioner of police, you recorded everything. So why were you unable to record where this woman was confessing? Ṣebí yẹn ló máa make sense jù wípé ó ń confess o. So everybody will see that uh, obìnrin you really confess so. Igba tó dẹ̀ ti ń confess ó ti sọ pé ẹjọ́ ẹ bá mi be bàbá òkúta gidi eh, ara ló gbé mi ẹjọ́ ẹ má bínú nǹkan kan. Why take her to court again? Why take her to court again? Could make sense. New Era Jordanini. I'm sure the woman is not even in police custody, ma. Think of it. How can they just send her to prison for something that is not being investigated or mere civil matter? Abi? ìgbà tó ń dẹ̀ ń fídíò ìkan tó ń sọ pé eh, ìyá yẹn ni o that was when they were going to is it police or to court i don't know tó ń fídíò yẹn wọn ò lè show woman yẹn real guy yẹn ní obìnrin tó wọ funfun yẹn òun ló wọ funfun tó ń bọ̀ yẹn nǹkan kan that woman was putting on uh, uh, aṣọ funfun trouser and uh, top ṣá aṣọ tó máa ń rán pọ̀ yẹn ìgbà tó ta kàn máa rí flash face woman yẹn kò jọ ìyá tó sọ̀rọ̀ wípé òkúta gidi tó ń purọ́ mọ́ òkúta gidi kò jọ fúláṣì fèsì tarí kò jọ. báwo dẹ̀ ni wọ́n ṣe máa sọ pé ìyá ọ̀ṣun parọ́ mọ́ yín o ìyá ọ̀ṣun ti bẹ̀bẹ̀ àwọn ọmọ ẹ̀ ti bẹ̀bẹ̀ àwọn sisters ẹ̀ àwọn family ẹ̀ ti bẹ̀bẹ̀ definitely ọkọ ẹ̀ tó jẹ́ àfáà ti bẹ̀bẹ̀ bọ̀tẹ̀yìn sọ pé no ẹ fẹ́ gba ẹ̀bẹ̀ àwọn yẹn ẹ̀bẹ̀ àwọn ọlọ́ṣun gbogbo ọlọ́ṣun nàìjíríà lẹ́fẹ́ gbà for what torí who torí one idiot tó dàbí ẹran lásán tó dàbí nǹkan tó ń jẹkùn fọwọ́ nù lára òkúta gidi tó dàbí nǹkan tó ń jẹkùn fọwọ́ nù lára ni gbogbo oníṣẹ̀ṣe máa gbé kóra wọn jọ á lọ máa bẹ́ẹ̀. wọ́n tún wọ́n gbé sẹ́wọ̀n wọ́n tún gbé ẹni tó ń fídíò sẹ́wọ̀n àwọn ọmọ ṣé àwọn ọmọ tí máǹtù yìí ó ń fídíò yẹn àwọn ọmọ ẹ̀ wọn bẹ̀bẹ̀ àwọn ọmọ ẹ̀ ò bẹ̀bẹ̀ àwọn ọmọ ẹ̀yọ́ ọ̀ṣun nìkan ló ń bẹ̀bẹ̀ orí yín ti yí orí yín ó ti yí. ó wà ń bẹ̀ ṣé lọ́ọ̀yà ó wà kí client ó máa lọ sẹ́wọ̀n. kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀yà wo ok ẹ tún ẹ tún wo nǹkan kan o ṣe fídíò tí wọ́n gbé jáde tí wọ́n ní lọ́ọ̀yà ẹ̀rẹ́ lọ́ọ̀yà àwọn wọ́n kọ́kọ́ sọ pé lọ́ọ̀yà wúmà yẹn ni èyí tó wọ jàlámíà yẹn but tẹ́ bá lísì sí nǹkan tí lọ́ọ̀yà tó wọ jàlámíà yẹn sọ ó ní lọ́ọ̀yà òun náà tún refer sí another lawyer tí àwọn gbà which was the man putting on suit an idiot làwọn people yìí sẹ which was that man putting on suit ẹjọ ṣé I don't know how their law uh, in their court operates there anyway ní Ìlọrin but I don't think we live in a banana republic téèyàn máa wọ jàlámíà wọ inú court. ẹni táwọn ń pè ní lọ́ọ̀yà obìnrin yẹn ó wọ jàlámíà òye yín but even the one that uh, even bí ó ṣe wọ jàlámíà yẹn òun tún rí fẹ́ sí eh, their own lawyer pé lọ́ọ̀yà tí a gbà bóyá you should come and play that, uh, eh, that uh, video ẹ eh, understand nǹkan tí mò ń sọ ẹni tó kọ́kọ́ introduce àwọn méjèèjì ó kọ́kọ́ sọ like uh, this is our own lawyer and this is the ìyá ọ̀ṣun's lawyer but when the ìyá the so called ìyá ọ̀ṣun lawyer wanted to speak òun tún refer sí lawyer tó wọ suit yẹn as lawyer tá a gbà. kò sọ̀rọ̀ wípé ìyá ọ̀ṣun o lọ́ọ̀yà òun ni o even pẹ̀lú ọ̀sẹ̀ ìwọ jàlámíà yẹn ó ti ṣó wípé kò kí ń ṣe lọ́ọ̀yà because I don't think a lawyer will wear jàlámíà into court wọ́n ní court you know bí wọ́n ṣe ń dress ní court wọ́n ní bọ́n ṣe ń dress ní court kò ní wọ jàlámíà wọ inú court tó bá dẹ̀ yẹ pé customary ó yọ all this native court ni ìbọn náà ti wá rí Black Maria tó ń gbèyàn lọ sí. Si, Eh, prison ìgbà tó dẹ̀ ń bọ̀ ìgbà tó ń gbé wá Black Maria kọ́ ló gbé ìyá yẹn wá. it was the woman did not come with a Black Maria so they are just playing game kò sí nǹkan kan tó ṣe woman yẹn kò sí nǹkan kan tó ṣe woman yẹn like uh, uh, New Era Jordan said that woman is at home gbogbo ẹjọ́ táwọn ọmọ ẹ wá ń ròyìn irọ́ ni tẹ́ bá lísìn sí ẹ̀bẹ̀ tí ọmọ ẹ yẹn gan bẹ́ẹ̀ Eh, you know the first video tari kò bẹ̀bẹ̀ bíi pé màmá ẹ̀ ló ń bẹ̀bẹ̀ fún ó ń bẹ̀bẹ̀ pé ìyá yẹn èyí kìíní kan kò bẹ̀bẹ̀ bíi pé kíyàn máa sọ kó ní màmá mi àbí ṣé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní Kwara nìyẹn tó ń pè ìyá wọn ní ìyá yẹn ṣé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nìyẹn ní Kwara I don't know so they are just lying so kí Alufulani orchestrate gbogbo show yẹn kó dẹ̀ máa put up you know serious face as if pé òótọ́ ni nǹkan tó you will know that he's a dangerous human being now. ẹ gbọ́ mi lawyer, àgọ́ lawyer, lawyer, lọ́ọ̀yà burúkú wo nu èmi ni mo gba lọ́ọ̀yà hmm. lọ́ọ̀yà lọ́ọ̀yà ò tún wá fi mí lẹ̀ á wá wò mí wò mí ràn kí n máa lẹ̀ wọ̀n hmm. tí mo dẹ̀ wọ̀n kí mo ní kéèsì. Hmm. Ah. mo ní kéèsì indeed. <laughs> tí ìyá ọ̀sùn bá jáde a sọ fúnra rẹ̀. Mm-hmm a sọ àwọn ọmọ ìyá ọ̀ṣun gangan dẹ̀ tó jáde wọ́n ṣe fídíò mm, broda mi gbogbo wa mo ti sọ lánàá lórí program àná ẹ mọ̀ jẹ́ ajé abánidá ti kì irọ́ lẹ̀ ń pa kò sí nǹkan tó máa ń dá nǹkan kan you are all liars. ọ̀dàpọ̀ you are all liars irọ́ lẹ̀ ń pa. mo ti sọ láìmọye ìgbà tí mùsùlùmí bá parọ́ mọ́ oníṣẹ̀ṣe tó dẹ̀ ti pé irọ́ ló pa tó mm. parọ́ mọ́ ẹni ẹlẹ́ni mm. àwa yóò ní tẹ̀lábùsì a máa pawọ́ pọ̀ bá mùsùlùmí yẹn jalè wáyé tó parọ́ mẹ́ni yẹn tó dẹ̀ ní proof tí mùsùlùmí bá parọ́ mọ́ kírísítẹ́nì hmm. pásítọ̀ ló parọ́ mọ́ ni kírísítẹ́nì kan ló parọ́ mọ́ ni a nítorí pé a jẹ́ mùsùlùmí wáyé tó parọ́ mọ́ tó ní proof kò parọ́ mọ́. a pawọ́ pọ̀ bá mùsùlùmí yẹn jalè kò sí nǹkan tó parọ́ mọ́ yìí nù. kàṣí dídí. ẹ plan ni ẹ ní kò yẹ yín ẹ plan ni ẹ ní so mo fẹ́ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ṣẹ́mi pé obìnrin ọkùnrin kan náà ti tún jáde nísìn tó sọ pé òkúta gidi o wọ́n ní òòṣà oríṣiríṣi nílé wọn. I don't know if people have seen that uh, video pé òkúta gidi pé wọ́n ń ṣe òrìṣà oríṣiríṣi nílé wọn kíníkan kíníkan pé ìgbà tó wá bá òun ó ní ó ṣàfẹ́ nǹkan kan fún ṣá so ó wá ní kóun òun wá ní òun fẹ́ lọ kó gbogbo àwọn òòṣà ilé wọn dànù pé òkúta gidi ní kóun má kó dànù bọ̀tà ti gbọ́ sórí kan rí pé òkúta ògidì máa ń wọ ilé àwọn èèyàn ní láti lọ máa kó òòṣà àwọn tó máa máa jó so all these people coming out if they don't have video evidence if they don't have you know valid evidence they should not be coming out no we me personally other people lè believe wọn but èmi ò ní believe wọn because now the ìyá Ọ̀ṣun has come out to lie another Ọ̀ṣun girl has come out to lie you know they said they, they lie but èmi ń sọ pé gbogbo àwọn tí wọ́n jáde yẹn they are just playing games The dìyá ọ̀ṣun tí wọ́n sọ tó wà ní prison yìí àti lady kékeré tó wá sọ̀rọ̀ yẹn èmi believe pé wọ́n fún wọn lówó ni mo believe pé wọ́n fún wọn lówó ni because that young girl tó wá sọ̀rọ̀ ìgbà tó máa jáde wá sọ̀rọ̀ ẹ rí i pé ó ń sọ̀rọ̀ bíi bíi pé tòótọ́ nìkan yẹn ó ń sọ̀rọ̀ with confidence ó ń sọ̀rọ̀ you know torí pé a ti sọ pé ìyá ọ̀ṣun the first ìyẹn sọ̀rọ̀ bíi àrìndìn kò give àrí confidence kankan bẹ́ẹ̀ so òun wá jáde nsìn ó ń sọ̀rọ̀ bíi confidence ẹ pé they they watch everything that is going on, on on Facebook and they try to make it better where people see their mistake nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n ti accuse ìyá ọ̀ṣun ti the first one yìí pé uh, there is no energy when she was talking Now this man will come out and talk with energy and talk as if it was real. But at the end, the same thing tí ìyá Ọ̀ṣun first ṣe lòun náà ṣe. So even if 120, even 100 of them coming out to say, eh, this, that, nobody should believe all of them. If you have evidence, bring the evidence, let everybody see it. Irọ́ ni gbogbo yín pa irọ́ òun gbogbo yín ń pa. ẹbí ọ̀rọ̀ tí mo wá sọ lọ ayé tá à ń bẹ́ẹ̀ yìí hmm. àwáyé wá fèsì oríṣiríṣi challenges yìí hmm. bí o bá ti ń bọ́ǹbì kan o mọ̀ bọ́ǹbì o tún mọ̀ bùkún kan Al-Qur'ani fi yé wa wípé hmm. bisimilahi rahman rahim ẹ̀yin ọmọ nìyẹn máa lakùn kí ló ṣe yìí kí ni malakun must you can speak Yoruba what is the meaning of one lakun nobody understands that. wakọ́dí halakọ̀kun àti wàhálà ni ṣíbí mi ọlọ́wọ́n bá ìpele ìpele ni mo dá ní. Hmm. ṣé rí ìpele ìpele ìpele ìpele tọ́lọ̀ ń dá wa yẹn wá wa ìgbà kan wà nínú oyún hmm. ìgbà bí wa ìgbà kan la kàn ránjú lẹ̀ báyìí tá a rí nǹkan kan hmm. díẹ̀díẹ̀ ni ìrírí rẹ dé díẹ̀díẹ̀ ni bírèènì dé ọmọ tuntun tá a bí lóòjọ́ tá a gbé sójú títì tí mọ́tò dẹ̀ ń bọ̀ sọmọ tuntun lè yà fún mọ́tò kò lè yà fún mọ́tò owó ìtumọ̀ abẹ́ make I carry am go front I no wan hear all this. sọfà tani tani pọ́njú èémú sọfà tani tani pọ́njú èémú. wetin dat one come mean. ẹjọ́ ta ni ìmú ta dààmú ìmú ta ìsọ́fà ta ìwàhálà ta òtọ́rọ́ oúnjẹ rí. ṣé ìpọ́njú ló mú kí àwa máa purọ́ ni. ta òtọ́rọ́ oúnjẹ rí ta òdààmú rí ta ìsọ́fà rí. why is he always even saying that. wọ́n rí fóònù lò bá bẹ́ẹ̀ lómi ò lo fóònù tó fi jáde láyé bá bẹ́ẹ̀ lómi ò wọ pílẹ̀nì tó fi jáde láyé ìyá ẹlòmíì ò dé airport tó fi jáde láyé. so. kí wàá ní kí wàá ní wàhálà tó wàá mú ẹ tó wàá tó rẹ wàá ní à ah, mo gbọ́dọ̀ ní ayé yìí dandan ni o mo gbọ́dọ̀ wá dandan ni o à bàbá mi sùn ọ tó bá máa gbà náà máa fún un. You understand the words here. What is he talking about? What is he talking about? Allah ok ibi tí mo ti ọ̀gá lọ. Hmm. ọlọ́run sọ fún anabi dawud hmm. aleyhi salatu wa hmm. ni mínì tí ó kí ló dé tí àwọn èèyàn máa àwọn muslim máa ń always preach bẹ́ẹ̀ pé ọlọ́run ní kán má wá orogún fóun why would ọlọ́run ṣe máa máa think wípé èèyàn kan fẹ́ wá orogún fún òun ẹni tó dá ayé àtọ̀run why would that person be thinking wípé orogún kan wà fóun orogún means rival right orogúnmí ní rival ẹ jẹ́ ká analyze ibẹ̀ yẹn ibi tẹ́ ti máa mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ ò ní meaning orogún means rival a, your pair má wá pair fún mi don't look for a rival for me báwo ni ẹni tí ó dá ayé àtọ̀run ṣe máa máa believe wípé there is somebody who is his or her pair tó jẹ́ the same kinní pẹ̀lú òun ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́run as in how they put it wípé uh, olódùmarè right Let, let's put it as olódùmarè now why would olódùmarè because in ìṣẹ̀ṣe olódùmarè never be never there has never been a time where olódùmarè will tell you wípé ẹ má wá orogún fóun torí there is no orogún fún olódùmarè. there is no orogun for for for Olódùmarè so why would Allah be telling people pé ẹ má wá ẹ má orogun orogún fóun nǹkan yẹn ò clear nǹkan yẹn look bíi pé uh, inferiority complex ń worry ẹni tó ń sọ bẹ́ẹ̀ bíi pé inferiority àwọn èèyàn pọ̀ ti, wọ́n jọ ń jàdùn àwọn èèyàn kan so ko o fẹ́ kí tòun kún ju tiwọn lọ ló ṣe máa sọ pé ẹ má wá orogún fóun why would that kind of talk come out. ẹ ti rí i pé èèyàn ni ẹni tó ń sọ̀rọ̀ yẹn ẹni tó ń sọ pé kó má wá orogún fóun yẹn èèyàn ni kò fẹ́ compete with anybody ẹ understand kò fẹ́ compete with his peers there are a lot of rivals ó dẹ̀ fẹ́ jẹ́ the best ló ṣe máa sọ pé ẹ má wá orogún fún mi it's a simple mathematics so kí la wá ń dààmú ara wa fún kí lẹ̀ ń parọ́ fáwọn èèyàn fún. ẹ parọ́ ẹ ní èèyàn kan ò kí ń wọ kaaba èèyàn kan ò kí ń gbàdúrà nù kaaba Queen Elizabeth entered inside kaaba obìnrin ni ó wọnú Kaaba. So what are you people talking about? The video is everywhere. When Queen Elizabeth went to Kaaba, the video was everywhere. Thousands of army. Tí wọ́n, tí you know, uh, tí wọ́n sọ̀rọ̀ àǹdí kábà yẹn when Queen Elizabeth go I would find the video and bring out Queen Elizabeth wọnú kábà ẹ̀yin tí wọ́n rí as monkey lẹ́ẹ̀lẹ̀ wọ kábà even your president is not will not be able to enter torí wọn ò rí yín as worthy láti wọnú ẹ̀ ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé it was not Mohammed that wrote báwo lẹ ṣe máa ni ẹ tiẹ̀ ṣe máa sọ pé Allah ló kọ ìwé tó fún Muhammad ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé Allah amen Muhammad ló ń pàṣẹ fún yín ṣùgbọ́n kó jẹ́ pé Allah ló ń pàṣẹ fún yín torí Allah ló kọ àwọn ìwé yẹn bíi commandment yẹ but when you people want to talk you put it as if wípé they were all commandments of uh, eh, Muhammad ẹ̀yin gangan lẹ́ ń wá eh, orogún you know, fún Allah. You are now making Muhammad orogún to Allah. That is what you are doing. Ọpọlọ yín ò pé. Wọ́kọ́tà náà ó mọ owó àbá o. Gbogbo ẹni tó bá lọ mú tó bá lọ gé koríko tó wù lórí sàárè. Hmm. Ẹgbọ́n ẹgbọ́rọ̀ yìí. Hmm. Nínú sàárè ẹni sàárè bá ti pẹ́. Hmm. Bí a ti sìn òkú pàápàá jùlọ lójò koríko máa ń wù lórí sàárì mhm. koríko á wù lórí sàárì igi míì lè wù lórí sàárì mm. àwọn míì máa lọ tún sàárì wọn máa ń lọ bẹ̀rẹ̀ dáadáa wọn máa tún sàárì wọn ṣe dáadáa mm. wọn máa tún ṣe wọn máa wọn máa gbogbo koríko tó bá wà níbẹ̀ wọn á ro wọn á ṣe mm. ọlọ́run wa ni máa ń kà àwọn owó dání aláàkọ́bùrì máa yẹ tí ẹni bá wá lọ síbi sàárì tó bá lọ dé igi àbí koríko tó bá wù lórí sàárè tó wá lò pápọ̀ mọ́ nǹkan kan tó lòun fẹ́ fi ṣoògùn. fàkà anáwó kọ́tàlá sí tí nana bí ìyá. kí wàá ní ríǹgì tí wọ́n ń gbé kiri tí wọ́n bá fi ń ṣoògùn. ó fún ní ẹ̀san pé ó pa àwọn prophet prophet ọlọ́run sixty. kò ṣe seventy two. ọkọ̀tàlá òun ò wá bá ó tún wá mú ìdá ládàá rẹ̀ dídì rẹ̀ sí dáadáa ọmọ tó pa ìyá tó pa bàbá kò mú tó wà nù sàárè o kò lo aṣọ òkú tó wà nù sàárè o kò lo ẹran òkú tó wà nù sàárè o kò lo ẹran òkú tó wà nù sàárè o kò láṣọ ẹ o hmm. koríko tó wù lórí sàárè lásán ló lò ó hmm. sórí iwájú ọlọ. ẹ̀rí bọ́n ṣe ń deceive àwọn èèyàn bọ́n ṣe ń put fear sí eh, orí èèyàn mahmood kamaludin. but mohammed bọ́ lára according to labib ṣé labib ló kọ̀ wọ́n ó ní mohammed ṣoògùn ó ní mohammed ṣoògùn. sẹ́ni so mohammed ṣoògùn but eh, everybody uh, other people ò gbọ́dọ̀ Labib, labibu ní mohammed náà ṣoògùn. bọ̀dá ṣe Mohammed tó ń ṣoògùn kò other people ṣoògùn the same thing Alùfòlání ń ṣoògùn kò fẹ́ kí other people ṣoògùn. Alùfòlání ń ṣoògùn because from that ring tẹ́rí lọ́wọ́ ẹ̀ yẹn ẹ mọ̀ wípé ó ń ṣe oògùn. Ṣebí he is married where is his where is his wedding ring? he should be putting his wedding ring inside of this occultic ring ring tó wà lọ́wọ́ Alufulani yẹn occultic ring ni Mohammed Nṣògùn náà guy tó fi blue kinní sórí yẹn ó sọ nínú preaching ẹ pé Mohammed Nṣògùn so there is nothing wrong in pé kéèyàn máa ṣògùn so gbogbo yín ẹ ṣògùn ẹ máa sọ pé kéèyàn máa ṣògùn you are doing jùjú ẹ ti ó tún ó ní fídíò ẹ̀ kan tí mo ti bóyá ilé ní àdóǹtì náà tí èèyàn kan court níbi tí wọ́n ti ń ó ní àwọn kan lọ sí Mecca wọ́n wá gbé human hair wọ́n gbé oríṣiríṣi nǹkan wọ́n wá lọ jù ú sí ṣé Kaaba àbí nǹkan kan ṣá wọ́n ṣá lọ jù ú sí orí Arafat or whatever wọ́n lọ jù ú síbẹ̀ ká ní pé wọn ò mú ẹni tó ṣe nǹkan yẹn ni torí wọ́n ní ọmọ Sudan ni this guy would have said pé Yorùbá ló lọ ṣe. ìgbà tó dẹ̀ tó ń play video yẹn something cannot tell him that eh, àwọn ará ah, àwọn ará Saudi they can just be playing mind game on people wọ́n kàn lè máa play mind game ní so that ẹ̀yin á lè believe wípé ẹ̀ tẹ́ bá ń ṣe oògùn lọ́dọ̀ yín o oògùn ò dáa keep on coming to Kaaba keep on coming to Saudi kò mọ̀ wípé ó possible rẹ nǹkan tí wọ́n fọgbọ́n ṣe ń bẹ̀ yẹn nìyẹn because how how is it possible that ibi tí thousands of people ń lọ èèyàn kan wá ní that chance láti débẹ̀ láti gbẹ́lẹ̀ láti kó nǹkan sí níṣojú everybody how is that possible how is that possible people are just brainwashing them you know because wọ́n ti rí wọn kàn cook up nǹkan kan tó máa lò ní pé you know these African people they are just monkeys let us just bring out this story you know they gonna buy it nǹkan tó ń ṣe pẹ̀lú wọn nìyẹn nǹkan tó ń ṣe pẹ̀lú wọn nìyẹn how is it possible wípé èèyàn kan máa human hair oríṣiríṣi rubbish àti pin ẹ tẹ wo story yẹn àti pin tí wọ́n fi máa ń gún bèbí and we know wípé àwọn òyìnbó gbé nǹkan kan jáde nígbà kan tán ní bọ́n ṣe ń ṣe voodoo that uh, how the African uh, black magic work is that they put a baby and they use pin to be yo, know, to be shooking the baby body tó bá fẹ́ pààyàn jẹ wọ́n máa fi pin you know. nǹkan tó yẹ pé therapy kan náà fi ń ṣe ń bí wọ́n sọ di nǹkan míì pẹ̀lú dúdú now they, have, they bring this story out and Alufulani began to carry that nonsense news up and down as if he's real. He cannot think because he does not even know much about what is going on in the world. kò mọ̀ pé propaganda kan ni wọ́n fọgbọ́n ṣe kò mọ̀ pé wọ́n kàn send message sẹ́yìn African yìí pé ẹ má ẹ má ẹ má believe in oògùn tó ń ṣe lọ́dọ̀ yín o oògùn táwa ń ṣe lọ́dọ̀ wa ló wà ló jẹ́ the best kò lè think bẹ́ẹ̀ yẹn people living like they, they are still in the stone age. Stupid things. Who cares? tó bá dẹ̀ ní ó tún sọ fún wa ó ní àwa tá wà abroad wípé àwa àwa tí à ń sọ̀rọ̀ tá wà abroad that we we use uh, free internet i don't know why they are thinking like that wípé àwọn tó wà abroad ń lo free internet even the air we breathe we pay for it here the air we breathe we pay for it nobody uses free internet abroad maybe àwọn tó wà nílé adúró we don't know but kò síyàn tó ń lo free internet tí òun òun gbé òun sanwó lé tiẹ̀ wá máa lo free internet kò sí. kò sí. àfi àwọn maybe some criminals ẹgbọ́n kan tap internet oní internet tó ń bá ti lè mọ you know some people some people really know how to do that but wípé káwọn máa sọ. So, that the uh, people that are abroad are using free internet. It's not true. We, like me, I pay 49 pounds. So kò sí nǹkan tó no free internet abroad. Inya ò dẹ̀ contain you know, ten pound tí máa rà fún wifi or mi tó bá because sometimes she's not at home sometimes me too I'm not at home and uh, uh, I need to be online so I will use my wifi. I mean, I will use my data. 20 plus 49 is 69. So nobody is using free Wi-Fi. using free internet yẹ bẹ́ẹ̀ ṣe ń pariwo sí Nàìjíríà pé want low free internet kò sí nǹkan tó ń lo free internet maybe àwọn kan wà sọ pé wọ́n mọ bọ́n ṣe tap but kò ń ṣe gbogbo wa là ń ṣe gbogbo nǹkan yẹn mo ti fẹsẹ̀ rìn rí mo sì jókòó yìí jẹ gbèsè. báyìí ní lára. kí ló wá kí ló wá fa story What do you take concern person with your life history kí ló kàn wá fly your life history yẹ. bí a bá ní ọlọ́run nínú ayé ẹ̀ eh. wàláyé ọkàn rẹ̀ á balẹ̀ oh, pé gbogbo tí mo tó padà bọ̀ láì tó ni. o ní ọlọ́run. má mú orogún pẹ̀lú ọlọ́run. Hmm má orogún pẹ̀lú ọlọ́run má wọ má wọ orogún pẹ̀lú ọlọ́run. nínú àwọn nǹkan tó náà fi fẹ́ràn àyàn nìyẹn ẹlẹ́ẹ̀kejì wà á látàdúrà àdá mẹ́rin kálíkìlá bá fẹ́ kọ́ lọ́n fẹ́ràn ẹ̀ má fara ní ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ but wọ́n ń ṣe náà. má fara ní ẹ̀dá ẹgbẹ́ ẹ̀dá ẹgbẹ́ má ní ẹ̀dá ẹgbẹ́ lára mo pe àwọn kan láàárọ̀ yìí àti jẹta mo ti pè wọn mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní fáwọn èèyàn lóúnjẹ hmm. every friday hmm. káwa náà ṣe palliative hmm. mo sì yàn fọ́ọ̀tì lálẹ́ fún ní rice mo sì yàn kẹ́lá lè fún lóúnjẹ kọ́ máa wá every friday ká máa fún wọn lóúnjẹ wọ́n pa àwọn kan pé ẹ̀yin náà dúpẹ́ fọ́nà ó ṣe tó bag of rice ni àwọn ẹ bá rẹ pé ok àwọn máa support àwọn máa support ìbáwọn <laughs> náà ti tọrọ oúnjẹ jẹ rí àti sùn àti jírí lẹ́ni tí ò ní kọ́bọ̀ lọ́wọ́. my friend shut up. until now now ó yẹ ṣẹlẹ̀. shut up abeg i no wan hear am again so may we begin dey cry for you ṣé ká bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ń sunkún fún ẹni ká bẹ̀rẹ̀ sí ń sunkún fún ẹni torí pé o ti tọrọ oúnjẹ rí torí pé o ti tọrọ oúnjẹ jẹ rí yẹn that is the reason you should see that you have to live and let other live you have to live and let other live ẹ má máa sọ this ọ̀rọ̀ òṣì wípé kọ́ máa kọ́ máa tọrọ orogún fún ọlọ́run ẹ ń put ẹ ẹ ti ń certify ẹ ní pé that ọlọ́run is a human being báwo ni ọlọ́run tẹ ní ó dá ayé àtọ̀run ṣe máa think ever think ẹ wípé èèyàn kan fẹ́ ṣe orogún fún òun níbi if ọlọ́run is kan as according to you why is that where is that orogún coming from Where is that orogun coming from? According to you, Ọlọ́run is one. Nothing like it, like it is is just one. So where is that orogun coming from? I mọ̀ nǹkan tẹ́ preaching. Why would you think that anybody fẹ́ orogun orogún pẹ̀lú Ọlọ́run? Why would you think it? àwọn ọ̀ṣun if you know that ọlọ́run is one ọ̀ṣun ọya ṣàngó eh, you know tí ẹ lé àwọn èèyàn ń bọ ẹjọ ṣé ọlọ́run kọ́ ló dá wọn ni ṣé olódùmarè kọ́ ló dá wọn i'm not olódùmarè ò kí ń ṣe àlà o but let us go their level now and just put it like that kí ẹ ká lọ level wọn kí a explain ní nǹkan mẹ́rin tó bá jẹ́ pé ọlọ́run náà ló dá gbogbo àwọn òrìṣà tá à ń sọ yìí so wáì tó ṣe dá wọn tó ṣe wá sọ wọn di ẹni àpésìn tẹ bá dẹ̀ sọ pé èṣù ló dá wọn ni like you all people always say wípé ẹni èṣù ni wọ́n ta ló dá èṣù ta ló wá dá èṣù ṣé mi ni mo dá èṣù ni. ṣebí ọlọ́run bẹ́yìn ṣe ń pù ti ẹ̀ yẹn bí àwọn muslim àti christian ṣe ń pù ti ẹ̀ yẹn àti àwọn eh, jewish bí wọ́n ṣe ń pù ti ẹ̀ ṣebí ọlọ́run ni wọ́n ní ó dá sátánì isn't it wọ́n ní eh, ọlọ́run dá sátánì so why tọ́lọ́run ṣe dá sátánì ó ní ọlọ́run ò ṣẹgbẹ́ but according to their two books or three books wọ́n nígbà tí ọlọ́run fẹ́ dá èèyàn nínú ẹgbà Eden ó ní ẹ wá ẹ̀yin áńgẹ́lì ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa wíìmì sí pé àwọn áńgẹ́lì yẹn àwọn ẹgbẹ́ ẹ̀ ni àwọn àwọn you know ẹgbẹ́ ni wọ́n wà nú ẹgbẹ́ ni so what kind of preaching are they preaching to people preaching tí wọ́n preach kò ye wọn. ọlọ́run yẹn tí you know, òun náà ló dá àwọn áńgẹ́lì yẹn according to their books òun náà ló dá èṣù not èṣù sorry òun náà ló dá sátánì torí àwọn àwo mọ ọlọ́run wọn yẹn but ọlọ́run wọn yẹn ló dá sátánì. sátánì tí ó dẹ̀ ń wọ́ọ̀rì àwọn kò kí ń ṣe èṣù ló ń wọ́ọ̀rì wọn sátánì ló ń wọ́ọ̀rì àwọn kí ló dé táwọn ò kọjú mọ́ sátánì tó ń wọ́ọ̀rì wọn yẹn tí wọ́n wá ń dìstọ́bù èṣù tí ò ní tí ò mọ̀ wọ́n rí tí ò problem pẹ̀lú anybody kí ló dé tán ṣe ń ṣe bẹ́ẹ̀. ta ló ẹ́fà sọ fún wọn pé èèyàn kan ń wá orogún pẹ̀lú ọlọ́run who told them that for that ọlọ́run wọn yẹn láti lè ti lè rò pé eh, orogún kan wà tó lè bá òun tackle tó lè bá òun eh, you know, uh, máa struggle then there is a problem somewhere. there is a problem somewhere tí ọlọ́run ò bá ti lè bá ti àwọn tí ó ń struggle yẹn àwọn tí ó ń ba struggle yẹn tí ò lè ba ti wọn jẹ́ ṣé ẹ̀yin lẹ ba ti wọn jẹ́ ni ẹ̀yin lágbára ju ọlọ́run yìí yẹn lọ àbí so they should give peace a chance àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá they should give peace a chance kò lè máa jọ wọ́n lójú nsìn pé à ń dá wọn lóhùn wọn ò lè expect pé kí nǹkan yẹn kàn máa lọ forever like that pé kàn kàn máa bully everybody kó má ṣe nǹkan tó máa dá wọn lóhùn wọn ò lè expect kí nǹkan yẹn máa lọ like that. They cannot be expecting that. So àsìkò tó ipe a máa dá wọn lóhùn la ṣe ń dá wọn lóhùn. And we will answer more. We will answer them more. Kí ló ń jọ wọ́n lójú? Why are they, why are they surprised? Why are they surprised? àwọn ò mọ many years tán ti fi tán ti fi ń tákùlù oníṣẹ̀ṣe tán ti ń búlì oníṣẹ̀ṣe tó níṣẹ̀ṣe mú sùúrù ni why is it surprising them now they want to put it as if pé oníṣẹ̀ṣe ni problem no we are not the problem ẹ̀yin gangan ni problem ẹ sọ pé torí pé èèyàn kan bú àáfàá kan then anything tó bá tọ́ sí ẹni yẹn ẹ ní fún ẹ ẹ bá gbogbo ẹ̀ jẹ́ fún but ẹ̀yin ti ń tackle àwọn oníṣẹ̀ṣe for a very long time kò sí nǹkan tó sọ pé okay we go a máa bá tiyín jẹ́ kò sí nǹkan tó sọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó tackle yín kò sí nǹkan tó kojú yín òun ni some of you ṣe máa jáde tá a máa sọ̀rọ̀ òṣì that eh, àwọn àwọn oníṣẹ̀ṣe tẹ́lẹ̀ tó bá ti rí àwọn mùsùlùmí wọ́n máa máa respect wọn orí yín ti yí orí yín ti yí torí pé wọ́n dá sí yín lára tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ tán kàn rí yín bíi nuisance lẹ́sẹ̀ believe pé wọ́n wọ́n bẹ̀rù yín kò sí anybody tó ń bẹ̀rù any muslim kò sí anybody tó ń bẹ̀rù wọn. ẹ̀wọ̀n orin tí Davido kọ orin yẹn natural tó bá yẹ pé ẹ̀yin muslim pé orin yín pé ni guy yẹn fi orin yẹn gbé yín sókè ni ó fi orin yẹn praise yín ni ó fi orin yẹn gbé yín lárugẹ ni ẹ wo bẹ ṣe gba orin yẹn torí pé orí yín ti yí ẹ understand contest orin yẹn ẹ wá ń sọ pé torí pé wọ́n fi jàlámì àjò ìgbà tán wá gbé oríṣiríṣi fídíò táwọn ará Yarubawa fi ń fi ti ń fi jàlámì àjò ṣẹ́nu yín ò wọ̀ hò ẹ rọ́rọ̀ sọ mọ́ ẹ múlé ayé kankan kankan kankan àsìfù yìí pé nǹkan kan kọ́ má bọ́ lọ́hún ṣe orogún ta ló fẹ́ bọ́ lọ́hún ṣe orogún kí n sọ ń sìn pé mo fẹ́ bá Ọbàtálá ṣorogún ṣó pọ́síbù ni Ọbàtálá gan ò tiẹ̀ ní ever Ọbàtálá ò ní ever sọ ọ kó kó tíǹkì ẹ̀ wípé èèyàn kan fẹ́ bá òun ṣorogún bọ̀tọ́ ọlọ́run yín tó dá ọ̀run àtayé yín ẹ wá ń sọ pé ẹ wá máa sọ jáde pé ẹ má bọ Ọlọ́run ṣe dógún báwo kí ló fún yín ní impression pé èèyàn kan wà tó lè bá Ọlọ́run Olódùmarè for instance àwọn oníṣẹ̀ṣe Olódùmarè pé èèyàn kan lè bọ Olódùmarè ìṣòrogún kò síyàn kankan tó lè bọ Olódùmarè ìṣòrogún so since tó yẹ pé Allah òun ló dá ẹ̀yin ẹ believe pé kò síyàn kan tó lè bá Allah ṣòrogún tẹ bá ti ń sọ wípé èèyàn kan lè bá Allah ṣòrogún á jẹ́ pé Allah is just a mere human being like me and you tó bá dẹ̀ ti jẹ́ mere human be like me and you a lè bá ṣe orogún a máa bá ṣe orogún a máa ya pátá mọ́ you know. so ẹ eh, mọ̀ preach kò sí nǹkan kan tẹ́ mọ̀ ṣe ẹ eh, mọ̀ preach ẹ eh, mọ̀ teach. lẹ́ máa máa pe ìtẹ́ ní ìtẹ́ ṣé ìtẹ̀ ló pè ní àbí ìwùtẹ̀ àbí nǹkan kan. kò sí nǹkan tẹ́yìn fúlàní mọ̀ ṣe ìlú yín tẹ́ sí ń bọ̀ gan sef ẹ lè develop lẹ́ ṣe sáwá sí nàìjíríà ẹ lè develop fún wọn ò fẹ́ rí wọn ní futajà lọ́nà àwọn fúlàní wọn ò fẹ́ rí wọn torí kò sí nǹkan tó mọ̀ ṣe ju pé kọ́ máa jalè lọ kọ́ máa pààyàn lọ kọ́ máa bá màálù sùn lọ jọ́nlẹ́tì tó mọ̀ ṣe nìyẹn so ẹ kó sì lọ kẹfọ oníṣẹ̀ṣe lẹ̀ me I cannot even wait till on the twentieth ká wo nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá wọn máa stop ẹ ní o bóyá wọn ò ní stop ẹ àti rí pé there are some states nsìn ilẹ̀ Yorùbá tí wọ́n ti fi on the twenty twenty twentieth yẹn sí maybe now they want to change it that uh, let everybody practice in their state we don't know bóyá nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ àwọn tó fẹ́ ṣe nìyẹn even in Benin Republic is on the twentieth What dàbí pọ́n tó ní Ọ̀ṣun state is on the twentieth so I don't even know but it will really be sad tó bá every time náà ń fi silly sílìm muslim uh, eh, sílìm Yorùbá muslim you know come máa jello. it will be really sad because they have to be stopped they have to be stopped a máa purọ́ pé ẹ muslim kì í ṣe jàgídíjàgan ẹ̀sìn jàgídíjàgan tó tó ti muslim láyé yìí kò sí kò sí kò sí kò sí ìlú tán wà tó peaceful kò sí. ẹ wo ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n máa lọ jàre tomorrow I have a voice I have a voice note I'm coming to play. There's this our sister who is in uh, Arab country. Mo fi pé Egypt ni wọ́n wà. Tí wọ́n ṣàlàyé nǹkan tó ń gún wọn Mo dẹ̀ bèrè lọ́wọ́ wọn pé ṣé mo le play audio yẹn. Wọ́n ní bẹ́ẹ̀ ni mo le play yẹn. So ẹ̀yin tí ẹ̀ ń gbé àwọn àràbò eh, sórí bíi pé gold ni wọ́n. Wọn kì í gold kankan wọn wọn ò nífẹ̀ẹ́ yín from here to there wọ́n hate yín wọn ò dẹ̀ gbé ẹ̀sìn sórí kankan kankan bẹ́yìn ṣe gbé wọn ò gbé ẹ̀sìn sórí kankan bẹ́yìn ṣe gbé even irun lásán wọn kì í kí bí ẹ̀yin ṣe ń ṣe five times in a day wọn kì í kí wọn wọn ń ṣe gbogbo òṣì yẹn bẹ́yìn ṣe ń ṣe. so ladies and gentlemen ẹ bá wa sọ fún àwọn àáfàá yẹn kán yé máa teach àwọn ọmọ wa ní you know àwọn history tí ò make sense àwọn history tí ò ní tí ò ní benefit wọn kò sí nǹkan tó kan ọmọ Yorùbá kankan pẹ̀lú uh, how you know kí ni kọ́lọ̀ tí kí ni kọ́lọ̀ pátá ìyàwó Muhammed kí ni kọ́lọ̀ dúrọ́ọ̀sì tó ń wọ̀ kò sí tó kàn wá kan gbogbo òṣì yẹn níbo ni wọ́n sin sí báwo làwọn Aaron àti àwọn àwọn Moses báwọn náà ṣe jẹ́ yàwọn nǹkan yẹn ò kan yòó kò kàn wá kò kan Yorùbá kò kan Yorùbá tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá míì wípé kí ni orúkọ great grandmother wọn wọn ò mọ̀ kí lorúkọ orúkọ great grandfather wọn wọn ò mọ̀ kí lorúkọ ọba tó kọ́kọ́ jẹ nílùú wọn wọn ò mọ̀ but you want them to know who what Aaron and uh, Moses wọ́n ṣe jẹ́ síra wọn kí ló kàn wọ́n kan gbogbo òṣì yẹn kí ló kàn wọ́n kan gbogbo òṣì yẹn. àwọn ọmọ àwọn ọmọ ìlú òyìnbó yìí some some of them you know tí nǹkan bá ṣẹlẹ̀ ńlé three years four years five years wọ́n mọ bọ́n ṣe lè die die uh, nine one one àwọn ọmọ nàìjíríà sọ àwọn ọmọ nàìjíríà ò mọ ẹ máa kọ́ wọn nìyẹn ẹ kọ́ wọn nìyẹn nǹkan tó máa benefit life wọn. ẹ kì wọ́n láyà pé tíyan bá molest wọn wọ́n ṣe lè you know can confide in their parents and tell their parents àbí nọ́mbà tán lè dá ẹ̀ human rights office tán lè die wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ fún ẹ kì wọ́n láyà so that wọ́n á lè máa ṣe wọ́n lè máa you know voice out. even if the uh, culprit ẹni tó ń ṣe nǹkan yẹn kó máa like scare wọn pé if you tell your mother i will kill you if you tell your kinikan i will kill you ẹ kì wọ́n láyà ẹ kì wọ́n láyà pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ confide because a rí fídíò kan ọmọ yẹn ò lè ju four years lọ ọkùnrin yẹn dẹ̀ gbé kínní kínní manhood ẹ̀ sí lẹ́nu wípé kó máa kó máa mú. ẹ wo irú ìkan náà tí bọ̀bọ̀ yẹn mo believe pé bọ̀bọ̀ yẹn ló bá ọmọ yẹn sùn bóyá bọ̀bọ̀ yẹn àti ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ ọlọ́pàá gan ló ń bá ọmọ yẹn sùn wọ́n dẹ̀ ní kọ́ ọmọ yẹn purọ́ mọ́ bàbẹ́ ẹ máa you can be doing all that don't be teaching these children rubbish tí tí ò bẹ́nẹ́fìtì wọn. Some people will say, Madam, you too, you can do it. Yes, I can do it. All of us will do it. All of us will do it. They should stop teaching our children religious nonsense. They should stop teaching our children religious nonsense. So ẹ ṣe jàre ẹ̀yin èèyàn tí Ewawuwa. So we'll see you tomorrow and uh, we'll come and do something else. So, sorry if this was uh, a bit not what you expected, but uh, I hope you enjoyed it. Thank you very much. Have a good night. Bye.